torí tajà forí ara ẹnìkan. ẹ̀la. ó wá kẹni tó tó gbangba sùn lọ́yẹ. ẹ̀la. kò sẹ́ni náà tó tó forí ọkà ọ̀gbun. ẹ̀la. ẹni bá dán ìyẹn á dán tán. ẹ̀la. báyé ṣe jẹ́ lẹ́ ń wòye kedere. ẹ̀la. ẹ̀wọ̀ ọmọ ènìyàn bí wọ́n ṣe rí. ẹ̀la báyé ṣe rí lẹ́ ń wò yí gbangba o. ẹ̀la. ènìyàn agbójú okùn tẹ ò jẹ́ ní àgbà. ẹ̀la. ọ̀rọ̀ rèé ẹ̀ wọlé ẹnu ọkọ. ẹ̀la. ẹ̀la yẹn rèé ó tún fọwọ́ bójú. ẹ̀la. ó gbé wọn mọ́ra mú wọn mọ́lẹ̀. lọ wá owó tí a máa fi tọ́jú ọmọ yín ẹ dẹ̀ mọ̀ state of condition tí ọmọ yín wà your child is in coma ẹ jókòó kalẹ̀ sí bíbí ẹ̀ ń sun ẹkún òṣì. ẹ wo mi ìlẹ́yìn kọ̀ọ̀kan àfọlọ́wọ́ ojúkẹ́ ẹ̀kọ́ ojúkẹ́rẹ́ ẹ̀dẹ̀ kọ́kọ́ ogún náà ṣe ẹ ṣàánú mi gbogbo tọ́lọ̀ ọba fún yín lágbára ni kẹ́ fi ṣàánú mi tọ́jú ọ̀rọ̀. kì í ṣàánú yín ẹ̀yin lè máa ṣàánú ara yín ṣé mo pé just one hour ultimatum ni a fún yín you know that oh. ṣe tí ẹ bá ní ẹ̀mí ọmọ yín lò oh. i expect you to feed up kẹwàá owó yẹn lọ. Ah, dókítà mi lẹ́ni tí mo lè lọ bá ẹ ṣàánú mi ohun tó náà bá fún yín lágbára ẹ fi ṣàánú mi hmm. ṣàánú mi dókítà torí olówó. mo ráyè tí mo bá yẹn rojọ́ because mi ò bẹ́ẹ̀ mọ vitality ọmọ inú ayé ìyá ẹ ẹ lè mọ̀ ọ́ because tí ẹ bá mọ̀ ẹ tí ẹ lè mọ̀ náà pẹ̀lú gbogbo tàtúntẹ̀ yà sí gbá yà ẹ lè mọ vitality ọmọ ṣe tí ẹ bá ní ẹ̀mí ọmọ yín lò hmm, i expect you Get ti bẹ́ dìde kẹ́ sáré lọ́wọ́ àwọ̀ yẹn uh-huh. or else doctor máa ń bọ̀. dókítà dókítà dókítà àbíbọ́dí tẹ́mi gbọ́dọ̀ àbámi pọ̀ ọmọ yóò mọ̀ I'm a young man. mọ̀ gbọ́dọ̀ kú ọlọ́run ṣàánú ni bí ẹ kọ. Ọlọ́run má jẹ́ ìṣàṣì ọ̀rọ̀ ẹ̀ o. Hello madam, ẹni sùúrù ẹni sùúrù. Kí ló ṣe yín tẹ́fẹ́ ṣe ra yín léṣe pẹ̀lẹ́kún? Ẹni sùúrù ẹ kú ìpọ̀jù. Ìmọ̀ ṣe olówó màá ní bá ti ń jẹ́. Ọ̀rọ̀ ọmọ mi ni òmà yóò wà ní hospital yìí. Wọ́n dẹ̀ ní ná one twenty thousand wá mélòó lára mi. Mi ò tó bẹ́ẹ̀ ṣàánú mi. One twenty thousand. Ló lè ṣe afẹ́ ṣe ra yín léṣe báyìí ga ọ láìjì òun lẹ ti gbọ́ yẹn. ẹ ah, ẹ ṣàlẹ́ ẹ̀sùn náà lẹ́ka lẹ́sùn náà. chief ìnípa a ti exhaust gbogbo cash ah, honestly a ti exhaust gbogbo cash a ti exhaust gbogbo cash o. báwo ẹ one hundred and twenty thousand owó tẹ ní tàbí. bẹ́ẹ̀ ni sà owó ni. ṣé àjọ work transfer. jẹ́ kí ẹ fún mi ní àká nọ́mbà yẹn kí mobile transfer. ìṣeré lọ́jọ́ owó ti dáyẹ̀ wọ́n wọ́n pè mí rówó jọ dín máa kàtì. ok that's all right that's all right madam. ẹ ọmọ gẹ́gẹ́ máa ṣe ṣe bí atm wà bí. bẹ́ẹ̀ ni sà. ẹ wà lọ gba atm kókó wá fún wọn. ok ṣe get me madam ẹ jọ within thirty minutes pa máa wá sáwá kó one hundred and fifty thousand fún ah, ó sì kò tí mo fẹ́ lọ. ẹ má bọ̀ rí ṣẹ́rí ẹ ló one twenty ẹ fún wọn lọ sí thirty thousand tó kù ẹ fi ra pollution kàdá àwọn ọkọ tó máa ń rẹ pọ̀ láti ṣe ẹ má dúpẹ́ lọ́wọ́ mi ẹ má dúpẹ́ lọ́wọ́ mi ẹ já dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ṣẹ gbọ́. mo dé tán ẹ ṣé o èyí tó àṣepamọ́ mà tá a bá ń ṣe àánú alówó kánà kò sọ pé kówó tán tá a bá ń ṣe àánú alówó má lè kò sọ pé kówó pọ̀ sí i ẹ máa ṣe àánú kò sóhun amúwáyé kò sóhun amáàmúrọ̀rùn ẹ máa ṣe àánú tójú wa rere tá a bá gbélé ayé hù lọ ẹ máa ṣe àánú. báyìí. o ti pẹ̀tẹ̀ kúrò náà. ẹ yà um, báyìí wọ́n sunkún seriously ó náà mo wà ń kó mà ó ní òun lérò amount of money pé òun ló ń dá iṣẹ́ ọmọ yẹn dúró or something so cheap ní láti pta wọ́n ní kí n lọ gba owó wá fún ní bank ọdún mo try gan traffic ti pọ̀ jù mo mọ̀ ẹ́ pé uh, mo sì máa meet up ṣáà anyway ẹ jẹ́ ká lọ kí n fún lówó yẹn ká mo bá ṣe máa tẹ́ sọmọ yẹn jọ. kí ló ṣe. well um, anyway Mr. Sunday. Eh? kò pé ten minutes tí ẹ lọ tán ọmọ eh. ẹ dìbò. oh my god ah bad news gbáàlì lè yọ lọ mo ti sọ mo ti dààmú jù lórí ọ̀rọ̀ ọmọ yìí tí kò gbọdọ̀ gbọ́rọ̀ báyìí ah, lọ́wọ́. bí ọ̀rọ̀ mi ṣe ń lọ yìí ṣùgbọ́n kí nìkan dà mí lójú wọn páàní kó tó dáa tó bá gbọ́n tí wọ́n sọ pọ̀ owó epo lẹ́nu lọ́fọ́ pẹ̀lú ẹ̀ tó bá tiẹ̀ wà expensive tá a bá rìn rà ìzílẹ̀ táwọn olè kó tá a jáde kò make any difference. Hmm. àìsàn mọ́tò sọ̀rọ̀ epo nù pépà ní òní tó bá gbọ́ wà fẹ́ǹtì. ayọ̀kẹ́ ń tèmi àti fẹ́ǹtì sẹ́yìn lé bàbá tèmi ní wa epo ni. ẹ̀yẹ́ ìwọ kì í wọ mọ́tò ọgbà wẹ ni. mi ò tí mọ̀ tí màá jẹ láàárọ̀ láì bá wọn láì dàgbé ó burú jù bẹ́ẹ̀ lọ wọ́n ń ṣe ìgbéyàwó lóko wọ́n wá ra gàrí nílé. àti bẹ́ẹ̀ yẹn sẹ́fọ́ ń ṣọ́ọ̀ṣì ó ṣe ní jẹun alẹ́ àná ọmọ tó ti jẹ ti sìn. torí pé kẹ́tí máa jẹ tó bẹ́ẹ̀. wọ́n á pè é pé wẹ́ tí ìbá mi pé tìjú náà ní kí wọ́n fẹ́ ṣe ilé ẹ̀ lọ́yẹ kí n wá sọ ọ̀rọ̀ ṣùgbọ́n tí mo fẹ́ sọ ìgbọ̀nọ̀sọ̀ lójú àbúrò mi tó jẹ́ yàwó ẹ̀ kí wọn á lọ máa bá kẹ ẹ o àná mi o yà mí ń thirty thousand parí oṣù o ṣé mo kọ́ sọ́wọ́ lójú àbúrò mi. ìyẹn ni mo ní kí n torí ẹ pé ó ṣe máa bò mí láṣìírí thirty thousand today is fourteen tó bá dọ̀dí twenty eight twenty nine tí n bá fún ẹ gbogbo tọ́rọ ẹ kó ṣe fún mi. ọmọ ṣe o. ẹ ò rí bó o rí sóyè wò wò náà wò òun pìtì mi torí thirty thousand èmi kọ́ lọ́ọ̀ni ṣé kọ́ lọ́ọ̀ wọn kàn ṣàánú mi nìbọn tó bá dá o. ẹ ẹ pẹ̀tì ẹ dọ́ọ̀fẹ́ gbọ́ yóò ẹ̀bìtì ẹ̀ mò ń rò pé wèrè yorùbá wọ́n jí jíìpù èèyàn gbé lọ báyìí yorùbá sì máa ń pàrọwà fún lé ẹ ọdẹbọlúgbọn ọmọ mara o ọdẹbàrẹsà ọmọ mara o ṣé olúgbọn gun jíìpù. ẹ jọ kí nìyẹn ṣe kan èmi báyìí. tẹ́yìn ọba ya ìkàlẹ̀ dà owó agreement and commission tí mo gbà ń bẹ ilé ìbáṣẹ kì í tani mo kó fún twenty thousand. ó dẹ́ kó yá mi twenty thousand lóòótọ́ o ọlọ́dọ̀ yìí pé mo yọ twenty thousand lóòótọ́ àníkàlẹ̀ yín yorùbá ẹ wo bí bẹ́ẹ̀ bá ń jó sọ̀kì wájú Jackson fún ara rẹ̀ lọ́kọ̀ lẹ́tà síyà torí sọ̀kì wájú Jackson pépè yàn fẹ́ ṣe snake and ladder ni ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu ngbà mo yá lówó tó ọ̀sán tó tún wá ní kí n kó mi wà ngbọ́ mo ti fẹ́ rí mo mo ti kàn iṣẹ́ kí mo ní lọ. Ah, ṣùgbọ́n mo kọ́ ló máa ń kàkùn ó kì í jẹ́ kí mi fẹ́ sample kó lè mọ̀ báyé tèmi ò le nígbà tó fẹ́ fẹ́ àbúrò mi ǹjọ́ sọ wá pé àbúrò mi tó fẹ́ fẹ́ yìí o ẹ̀jọ̀ máa alájọṣepọ̀ nígbà tó bá wú ẹ̀ ǹjọ́ sọ fẹ́ mi ǹjọ́ wà ní agreement wa. Ah, ah, ṣé èyí tó kọ́ fún yín pé tọ̀ díẹ̀ tí báyìí o wọ́n ṣe nǹkan báyìí pẹ̀lú àbúrò rẹ o díẹ̀ tí báyìí ṣe mo wọ́n ti ṣe lẹ́yìn láì tẹ́ gba su tẹ́ gba ewúrẹ́ tẹ́ gba gbogbo nǹkan kí ló lè tó báyìí lórí pé o fẹ́ yá mi thirty eh, thousand ọ̀dà tó ṣé torí wípé mi ò sàn tí mo yá tẹ́lẹ̀ ni àbíkó sòwò lọ́wọ́ ẹ̀ tó fẹ́ yá mi. ẹ ah, ẹ ń gbà sọ̀rọ̀ sẹ́yìn tó yá tẹ́lẹ̀ ṣé kí ẹ fẹ́ tẹ̀ lówó ẹlẹ́kọ̀ọ́ tó wọlé ìwé ìpínlẹ̀ bẹ́ẹ̀ kìlí olùkọ́. ìlọ ìlọ ẹ̀dá mi ti gbọ́ tó bá lówó tó fẹ́ fún mi. kó lè mọ̀ pé èmi ò ní ni kò tẹ́ nǹkan lójú mi tí bá wá kọ́ńtàkì fún ẹ ẹ̀kọ́ àkàtọ̀ ọba kò káwá kájọ forty thousand fún mi pé kí n máa lọ ńkọ́. tó gbé bísíǹsì fún mi tí máa fún forty thousand nú èrè àbí. nú èrè àkànjọ pé máa lọ mi ò fẹ́ lówó gba forty thousand máa lọ ẹ jẹ́ gbọ́. ìyẹn lọ sùn olórí wa pa ẹ́. nítorí ṣe ni pé àwọn èèyàn mi kan fẹ́ ṣe pàtí làbújá wọn á fẹ́ kó bá wọn pákéjì BMC kó bá wọn sọ̀rọ̀ ń bẹ̀ bó ṣe máa ń ṣe gbogbo lówó ṣùgbọ́n èmi àti wọn ti dúnàdúrà eighty thousand. eighty ṣùgbọ́n tó wà bẹ̀rẹ̀ thirty ló máa gbà o fifty ni máa gbà. ń gbé mi bá gbàṣẹ tẹ́mi lọ Àbújá ìyá ìdáàbò mọ́bìnrin èlò ni wọ́n wọ mọ́tò àbújá ní ìsìn. mi ò dábùn kárí mi ò mọ̀ nípa àbújá. twelve thousand ni. alọ́ àtàkọ̀. alọ́ nìkan. Ah, ayé ẹ ti ta pẹ̀lú rọ àbújá four five. ẹ̀yẹ bó níwọ̀n la àbújá rí. ìwọ ṣe ní twelve thousand. ìwọ ṣe pé four five. ẹ ẹ wọ́dà o ṣe kí ló fẹ́ ká ṣe báyìí ṣe two thousand sórí ẹ̀ kó jẹ́ bàtí two. gbogbo tọ́ka mi yọ̀ǹda fún ọ ten thousand ni. nínú èlò àwọn ọmọ ìlú wọn ti lé wọn ṣé ìsọ fún ìpínlẹ̀ ọmọ ìlú èlò òun ẹ ti gba tẹ́ẹ̀nì kí n gbà wọlé ọmọ ìfúnwà yẹ kí owó wà yẹ kí. ẹjọ́ tó kọ́ ni kọ́ lọ kọ́kẹ́rù obìnrin ọlọ́pọ̀ kí o ah, kí lè rẹ̀ ṣe bàbá gbé àfà lọ́pọ̀ ẹ̀ ṣe àfà tí wọ́n rọ̀ àṣúná o kò sí nílé àṣúná kò ní sọ pé wọ́n sọ́dọ̀ tù tó bá wà kó fẹ́ ṣe forty forty. padà wọlé kọ́ bá ń kó hmm? wọlé bá ń kó ah. obìnrin òkè ń gbowó àlè tán kó ní kí ni ṣàṣe òun ọ̀gá ọlọ́pàá ló ṣe pàtí o. ọ̀gá ọlọ́pàá hmm. tó wà sáfẹ́sì àbí ti rìtáyà èèyàn méjì ló ń sọ tó ń sáfù lọ́wọ́ akóbọ̀ síbí akóbọ̀ o ṣé wàá lo àbọ̀ ò tó máa sí ẹ̀dẹ́wọ̀n tó bá gbowó tó lọ tó máa sí ẹ̀dẹ́wọ̀n o. ṣé tí màá lọ bí. ọ bá lọ. ẹ ẹ ṣe. ìlẹ́kẹ̀ ọwọ́ àṣìkà kan fún mi jọ̀ọ́ lóun abúlé láṣìírí sọ pé thirty thousand mo wá wá tẹ́lẹ̀ tí wọ́n bá wá gbowó yẹn tán jẹ́ kí mi yọ thirty thousand extra yẹn tí mo wá yá yẹn màá kó ten thousand fún yín tí má dẹ̀ ti di ọ̀dọ̀ twenty eight màá dá thirty yẹn padà. lẹ́yìn tó bá gba forty tán bí ẹ̀ka kì í yọ ọ́n tààtì àbí ẹ̀mẹ́kà fún tọ́ ta sani ẹ̀ máa lọ lé abí. kí ni kí ṣe yẹn kí làmú wáyé kí làmú lọ ọ̀rọ̀ bóyá kò sí dáhùn wáyé àbóṣe kò sí dáhùn wáyé lóòótọ́ seko bàbá ìdá múlá wáyé ìmúlá lọ. kìkìdá oṣù ọba yà á mo ti gbọ́ ṣe bá wà rí bọ́ọ̀tì bọ́ọ̀tì. àbújá àbújá lọ́dọ̀ ọ̀pẹ àbújá jẹ́ wọ́n. ọtí wọn tutù bíi ọ̀rẹ́ bàbá Basira mi ò máa ń rántí orúkọ tí. orúkọ mi ò sí ó sì kéré gan ni o èmi náà pè ní àgbáńkọ ọmọdé sà kí là ń kọ ọmọ làkúmọ tó bàbá. àgbà àgbáńkọ ọmọdé sà. àgbáńkọ ọmọdé sà lọ́dún ìyàwó tí ń kọ́ yìí. ìyàwó mi irọ́ èmi kọ́ ọmọ nìyàwó síbẹ̀ ní bí táwọn jẹ́ kó sí òun ló lá ń bá a gé. bàbá Basira inú gbẹ́sẹ̀ mo ìwọ nù. bàbá Basira inú ní inú gbẹ́sẹ̀ mo. so ṣé wọn mọ rí pé èmi ni ẹ̀gbọ́n ìyá Basira tó níyàwó ilé ẹ̀ so wọn gbé àlè wá ó lè fún ìfà ìtìmọ́ wá bí. ṣé ọmọ ọláì kan tó ṣe fún mi ṣá báwo ló ti máa gbé mi wá sọ́dọ̀ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀. mo mọ ojú ẹ. mo láì kẹ. owó owó owó ni owó owó ni o ṣe owó kéde gbé àlè wa ẹ̀jẹ̀jà sá sẹ́ẹ̀jẹ̀jà. wọ́n ní sẹ́ẹ̀jẹ̀jà ẹja ni fish. irú ẹja catch fish àrọ̀. catch fish. ṣé ẹ̀gbọ́n lè wọ̀ kéde gbé àwọn sẹ́ẹ̀jẹ̀jà sá catch fish àrọ̀ tẹ́bí bọ́ọ̀lì sẹ́ẹ̀jẹ̀ sódàkà àtàwọn náà àtàwọn náà tẹ́lẹ̀ sùkùn ní tẹ́lẹ̀ sùkùn ní ẹ̀kọ́ gbọ́. èèyàn rẹ o wọ́n wọ́n máa wọ sí ẹ. sọ́ọ́rí àwọn kan wà. ọmọ ẹlẹ́jà ìdá. ẹ̀fọ́ ẹlẹ́jà méjì mi ò lè jẹ́ méjì tán eré mi ò lè jẹ́ méjì tán o àrọ̀ méjì ábìrọ̀ gbàdà mi ò lè jẹ́ méjì tán o. ṣé ọ jẹjẹ. sẹ́mi mo yé tiẹ̀ láyé mi kára ni ó wọ́ bi. àárọ̀ kò sí kókó dalẹ̀ ibo ní ìtàkùn ṣé méjèèjì yẹn mi kì í jẹ́ tẹ́lẹ̀ kan náà. èrò èmi ọjà kan ìyàwó mi. ẹni yìí sórí inú àjọ tó mo ti ní àná láyé yìí the best àná rẹ̀. ìdí ni wípé wo wàá bá kọ wàá bá kọ lé wọn wà á finú ṣoyún tó bá ti bẹ́ẹ̀ jàjò kí n mọ̀ ah. tó bá ti bẹ́ẹ̀ jàjò kí n mọ̀ o gbọ́ kó o bá lórí sọ fún mi ní ìdí tó ṣe. wọn ah. ò bí bàbá tó bí ire eh. wọn bá ṣiṣẹ́ yóò bolú kù ní. Ah. yéé pẹpẹ súre o ẹja wọn bí da ẹja ni mọ̀ ẹ́ ẹja wọn bí da. ibẹ̀ náà ti ní méjì ṣé síbí wà mẹ́rin ó wà mẹ́rin àwọn bí ṣé tálọ́tà fún mi ní ẹja ń jẹta. bẹ́ẹ̀ni sà ń mọ́ta. ìwọ ìwọ ni. èmi gángan ni. kò ní dáa fún ọ. wọn ah! náà ó ṣòfò kó lè pè ah, é. ẹja ni mo bèrè pẹpẹ súpù wèrè wá mú àbúrò yẹn mẹja ọkọ fún mi kí ni mo délé sí báyìí tí mo gbà kúrò àgbà tí mo máa délé báyìí tí mo gbójú lóru báyìí mo kà bára mi lẹ́gbẹ̀ẹ́ rábìsì. lẹ́gbẹ̀ẹ́ rábìsì má kà bẹ́ sínú omi fún ara mi ah! iye mẹ́ta ń wọ ọwọ́ sí mẹ́ẹ̀ iṣẹ́ ọmọ ènìyàn ọmọ ènìyàn ìwọ ń jẹ àbúrò mi mo ní mo jẹ àbúrò yín wọ́n ní pẹpẹ súpù tó jẹ. ọ̀dà ọ̀ ẹ̀ sílẹ̀ fún ọ. ìwọ wọ́n fẹ́ mi ní wọ́n jẹ ọlọ́run ní kánà mi tí kọ́ máa ti jẹ. ká bá ti bẹ̀rẹ̀ sí ní jẹ́nìsì ẹ̀yẹ́rẹ́ ni bí kò tẹ̀ ẹ̀ mọ́ sí rẹ̀. wọ́n ti jẹ ẹ̀ lọ́wọ́ àbẹ̀nú sá wọ́n ti jẹ ẹ̀ ẹ dàpọ̀ ẹ ẹ ẹ rọ́ mi ló sa o. ṣebí ẹ ànálẹ́jẹ́ sí dáadáa ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ tí ó jẹ́ gẹ́gẹ́ lé kan náà lè tiwa. ìyàwó ẹ̀ ní last born mami irọ́ ni o mo fọ́ fànà yín mo fọ́ fún mọ̀lẹ́bí yín wà lẹ́yìn jẹ́ lè torí ògùnfè kéèyàn fi fẹ́ yà yín. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá tún ṣe é ẹ ẹ ó sàgbà kí. ẹ ẹ sa àgbà ẹ bá bínú sa. ẹ ẹ lọ wọn lè torí ògùnfè fẹ́ yà tèmi ilé ọ̀bọ̀ wọn gbà ẹ̀yin tó fẹ́ dá tó ti fi gba làkàyà àbúrò yìí wọ́n ní wọ́n rò pé ìjọba. Ikú tó pa ṣe ìbùbọ̀dọ̀ wa! Ikú tó pa ṣe ìbùbọ̀dọ̀ wa! Ìbùbọ̀dọ̀ wa! ìyá tí tí ṣàánú ọmọ ẹ ẹ àbí àmọ ẹ ọmọ ẹni lórí bọ́tìrì kí wàá lóde ó dé. ìyá títí ní sùúrù níyà títí torí ọlọ́run ní sùúrù. kò tó kò tó bàtà ní kí ló lè tó yìí tó lè tó yìí ń bẹ o tèmi yé mi kò lè yé èyí ó yé mi. kó o bẹ̀ wọ́n bó ṣe máa ń bẹ̀ wọ́n pé kọ́ńdọ̀kọ́ ní sùúrù sí i ẹ̀yìn master tó máa ń bá sọ̀rọ̀ tó máa ń gbà fún wa yẹn kí ló kù. ìfẹ́ gbọ́ kankan nígbà ni màá lọ ìrìn àjò kó ló máa lọ po ti máa ń bẹ̀bẹ̀ jù. Ah, ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi ah, mo mú fẹ́ bọ́rọ̀ ayé mi já báyìí. tó wàá tí mo yí tó kò bá lọ sí ọ̀dọ́ àbí ìwọ ọ̀dọ́. madame ẹ mà káàárọ̀ ma o. ah ẹ rọra o. ẹ jọ nọmba seven ọládàpọ̀ ni mò ń bèrè ládùúgbò yìí. ẹ ṣá ẹ wo ìsàlẹ̀ báyìí ni tẹ́ bá ti lọ sí ìsàlẹ̀ báyìí ẹ wà yàlà pa ọ̀tún yín ẹ rí blue roof kan ilé ibi tẹ́ ń béèrè nìyẹn. nọmba seven ọládàpọ̀ but madam kí ló dé. Ah, ó dé. ó dé ẹ ṣe sùúrù ẹ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ madam mọ̀ ń bọ̀. ẹ ṣe kí ló dé ah, madam. tèmi bá mi ni ọ̀rọ̀ ayé mi ò yé mi ẹ wo ọmọ tẹ́ ń wò yìí ọmọ ọmọ mi ni kò síyà kò sí bàbá èmi nìkan náà ni wọ́rọ́gbó tí mo ṣe ń tà lélẹ́yìí àmọ́ láti bí oṣù méjì náà ti ń lé láti skúlù àbẹ̀bẹ̀bẹ̀bẹ̀ wọ́n ti ń faradà fún wa ó tún wáá dè ní wọ́n tún ní kó máa bọ̀ mo wá ní kó padà lọ ló bá yarí ó ní láwọn ò ní padà lọ wọ́n tó ń bá padà wá pọ́n máa fìyà jẹun wọ́n complain nípa slippers pé rọ́bà slippers ló wọ̀ bẹ́ẹ̀ skul sanda yìí ti gbóni sí ìrówó rà mí. má bọ̀ má bọ̀ my dear ìwọ náà má bọ̀ ń bí báyìí. tèmi bá mi ẹ̀rí pé tèmi bá mi. madam ẹ̀yin náà ẹ̀wò ẹ̀wò ẹ̀wò lẹ̀kẹ̀wẹ̀ náà bàtà yóò da fọmọ pàápàá àsìkò òjò yìí tó jò ń rọ̀ káàkiri ẹ mọ̀ pé bàtà náà ní language ẹ̀ slippers pàápàá slippers ọwọ́ yìí ó ní language tiẹ̀ ẹ gbọ́n tó máa sọ ni. kò sí pa kò sí kù kò ṣùgbọ́n owó ní tóun ò bá sílé kẹ́nikẹ́ni ó má dámọ̀ràn lẹ́yìn o ẹ̀yìn skul sàndẹ̀ ti gbò kò sì sanwó mi mo ní kó ní sùúrù. bí èrò owó ra bàtà skul sàndẹ̀ náà. fúre tá a ṣe lánàá lálẹ́ àná kò sí nǹkan kan bẹ̀ a ṣe fúre lára gàrí agolo méjì. madam madam ẹ ṣe sùúrù. màá fún yín ní fifty thousand naira. sir fifty thousand. madam ẹ gbà. ẹ ṣé mo dúpẹ́ ẹ ní dààmú ẹ ní ṣọ́kú ẹ jèrè ọmọ ẹ jèrè aya lágbára ọlọ́run mi yín agùn ah, ẹ wò ojú òní tì yín ìbànújẹ́ òní kankan yín láyé. tó madam. ẹ mọ nǹkan tẹ ẹ máa ṣe òun ni pé ẹ lọ sanwó sukú ẹ báyìí báyìí báyìí báyìí ẹ irú bàtà tẹ ní òní ìsìn ẹ wò bàtà yìí ẹ rà mí fún mi ṣe gbọ́ mi ẹ bàtà mi mo ṣú ọ̀pẹ skul uniform yẹn gan bóyá ẹyẹ kan tó ní ìlú tó ti gbọ́ yìí. bẹ́ẹ̀ni wọ́n ṣàǹwé wọ́n ṣàǹwé àlejò yìí ọlọ́run ló ní ọpẹ́. nǹkan yóò ní bàjẹ́ tí ikú ò fi tán lẹ̀ ikú ò yẹ ẹ̀ ní ikú ẹ̀ tó bá ní ó tàn ló máa kú ẹ̀ tó bá ní ó tàn ló máa rùn. ẹ ṣeun madam ẹ ṣeun ah. ẹ ṣeun. I can understand your plight. mo mọ mo mọ mo mọ ẹ ṣe ẹ ṣe bẹ́ẹ̀ ni kúnlẹ̀ kúnlẹ̀ kó dúpẹ́ oh, ah, ó ti wò. Eh, mm, mm. dìde ńlẹ̀ jèrè máa di adìde dìde dìde ah, ẹ má embarrass mi filẹ̀ ẹ wọ mi ẹ filẹ̀ mara ẹ madam kò sí kú lójú wa bẹ́ẹ̀ ni àwọn oníkun sìn ṣùgbọ́n tẹ́ ẹ bá ń sọ yí pé tí kò fi tọ́lẹ̀ mọ̀gbà tí kò máa pọ́n gbogbo ayé ni ẹ má jẹ́ ńlá rẹ̀ ẹ kò tọrọ ẹ̀mí gígùn fún mi. ẹ̀mí yágùn ẹ̀mí yágùn ẹ̀mí yágùn ẹ̀mí yágùn títí títí títí. ó ti tó màdàmú ti tó gẹ́gẹ́ bí mo ṣe sọ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè gbogbo ìwé tó bá wù fẹ́ kà owó tá a máa tẹ̀wọ́n tán tẹ̀ ẹ̀ máa fi hàn tán àgbà ọlọ́run mi kì í ṣèmi ni mo fẹ́ ṣe ọlọ́run. ó yé mi sí. ṣùgbọ́n kù kínní kan eh. mi mo bí n ṣe máa rí yín mi mo lè yín mi mo náà yín. that reminds me. ẹ mọ nǹkan tẹ ẹ máa ṣe fún mi sìn tí mo ṣe ń lọ yìí ẹ tẹ̀lé mi lọ sínú mọ́tò ẹ gbọ́ mi màá lọ fún yín ní complimentary card mi ẹ fi trace lé mi wá. yọ ẹ tẹ̀lé mi lọ sí ìdè mi mo ṣe kì í gbé o àṣepamọ́ màá ní o. tá a bá ń ṣe àánú. ta lówó kánà kò sọ pé kówó tán. tá a bá ń ṣe àánú. alówó má lè ná kò sọ pé kówó pọ̀ sí i. ẹ máa ṣe àánú. kò sóhun amúwáyé kò sóhun a máa mú rọrùn. ẹ máa ṣe àánú. tójú wa rere tá a bá gbélé ayé wù lọ. ẹ máa ṣe àánú. onínúure lọ ó sí kó sí onídẹ̀ẹ́.

Lariwo, rí wò a ò rí tọlọ́jọ́ ṣe o tọmọdé tàgbà ló ń ṣe dárò ẹni rìn. àṣé igi tó tọ́ o àṣé kì í pẹ́ nígbó a hùwà rere ló sùn wọn a lè padà wá dìtàn rẹ̀ kò sẹ́ni tí ò ní dìtàn lọ́jọ́ tí ikú bá dé káhùwà rere ló sùn wọn a lè padà wá jẹ́ tán rere onínúure lọ ó kú sí pósí onídẹ onínúure lọ ó kú sí pósí onídẹ káṣẹrẹ torí àti sùn kíkú káṣẹrẹ mọ́ wa lọ́wọ́ kí wọ́n lè wí nípa tiwa ní rere tàbá lọ tán. ó dàbí kó máa lọ ó dàbí kó máa yìí lọ bàbá onínú rẹ̀ oníwà rẹ̀ ṣùgbọ́n àìsàn la rí wò a ò rí tọ́lọ́jọ́ ṣe o tọmọdé tàgbà ló ń ṣe dárò ẹni rẹ̀. mi ò rò pé mo mojú rí o. chief ah, èmi ni ẹni tẹ help sista ẹ ní last week ní hospital. Ah, ah, ah. tí ó ń labour tó fẹ́ ṣe operation. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá mo ti wà mo ti wà ok. have your seat ẹ jókòó ní kí ẹ jókòó you are my guest have your seat. dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. báwo wà ní sí. olúwa ṣe nǹkan tí mo fẹ́ gbọ́ ní olúwa ṣe. ó ní wájú pé orí ṣe fún mi ni. Ah, ọlọ́run ní fi iṣan ara yín dè yín ẹ ní ṣe àìsàn láéláé ah, ó dé àmọ́ ti gbọ́. ọpẹ́lọpẹ́ yín. ọpẹ́lọpẹ́ ọlọ́run. ibo mo fẹ́ máa wá one hundred and twenty thousand lọ. ọlọ́run ẹ jẹ́ ah. ká dúpẹ́ fún dídé dídé you are embarrassing me. sit down sit down adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó dé àmọ́ ti gbọ́ ọlọ́run á jẹ́ kó yọrí sí rere a ó gbóhùn yà á gbóhùn ọmọ déwé tí ń bọ́ lára igi tí kì í ní igi lára bẹ́ẹ̀ lọ́jọ́ fún yà á rí ti gbọ́ ẹ wá gbọ́. mo fẹ́ sọ nǹkan kan fún yín tó jẹ́ nǹkan tó máa ń dùn mí lóyìn bá yẹ bẹ́ẹ̀ ni kíní kan tó máa ń dùn mí yìí tí mo fẹ́ sọ fún yín ni pé ìṣe ni mo kórìíra kí n máa ṣoore fún yín kó máa padà wá dúpẹ́ fún yín ta ni bẹ́ẹ̀ ni ọlọ́run ló lóore òun ló nu aṣoore òun ló sì lẹ́ni tá à ń ṣe eré fún wà máa kí ló rí ìjọba mi yé yín bẹ́ẹ̀ ni tí n bá wá ṣoore fún yín tẹ̀ ń padà wá dúpẹ́ lọ́wọ́ mi ìṣe ló dàbí pé oore tèmi ń dúkọ́ lọ́hùn ó ṣe fún mi torí ọlọ́run lèmi ṣe ń ṣoore bí ìgbà tẹ ẹ fẹ́ wá fi owó pẹ́ tẹ̀ ń dún lọ́wọ́ mi ẹ fẹ́ fi gbogbo ọlọ́run dànù lọ́wọ́ mi ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣe ìbínú ẹ̀ bínú. Ah. Ọlọ́run ló di alẹ́ kẹdìdẹ má ìbára sí i kí ẹ ti fẹ́ máa lọ ẹbí rẹ má jù lọ. jọ ọmọ jọ ni o máa ah! máa kúlẹ̀ o tún lè kúlẹ̀ jù á dábọ̀ ẹ máa lọ. àṣe igi tó tọ̀ àṣe kì í pẹ́ nígbó ká hùwà rere lọ́sùnwọ̀n ká lè padà wá dìtàn rẹ̀ kò sẹ́ni tí ò ní dìtàn lọ́jọ́ tí ikú bá dé ká hùwà rere lọ́sùnwọ̀n ká lè padà wá jẹ́ tàn rere. service for the day. Ah, smoke all over the What's your sin? Seriously. Ṣá ẹ máa ṣàlàyé wàhálà kitchen ẹ máa ṣe oúnjẹ tó ń jẹ bàbá rẹ di ẹ máa ní ẹ oúnjẹ ṣe wọn sí yín. mo mọ pé o jẹ so enjoy. Hmm, àdúrà tèmi ti gbà nílẹ̀. so do you like it? Mm, no I love it. Thank you. know something a lot of beautiful ladies wọn kì í mú oúnjẹ ṣe you? You mo jẹ sí o, òun náà mo. you are beautiful and you are beautiful. Thank you. That's why I love you baby. <laughs> I love you too. Mm. Mm, baby check kí mi máa lọ sókè kí lè bí ọmọ aṣọ tó fẹ́ wọ̀ sílẹ̀ fún mi pé kí mi Oh, that be nice. right, baby. Which is the waste to which I. Baby, you know me now. Mm. that ṣé o ti rí òjò tó ní kí n dúró fún wọn ni kò tí ì dayọ̀. ojú ẹ ṣì ń rọlẹ̀ àwọn òjò báyìí òjò àwọn ọmọ ilẹ̀ bó ṣe máa ṣú ṣú ṣú tó máa máa wíní wíní wíní tílẹ̀ máa fi ṣú nìyẹn. and ó pé i need to go pay my last respect fún chief understand and chief was a very nice man kò tán wà láyé. ó máa ṣe wà gan. soon as ma ti sign condolence with immediately my kàn jókòó díẹ̀ kankan yẹ wọn sí i will be coming back home straight ṣùgbọ́n pé chief was a nice man sí wa nígbà tó wà láyé um, i just have to go. Yeah, so Thank you. Take care of yourself. Bye. Oh, hey, Yamudu. Ah. pósípósí onídẹ onínúure là ó pósípósí onídẹ káṣẹrẹ torí àti sùn kíkú káṣẹrẹ mọ́ wa lọ́wọ́ kí wọ́n lè wí nípa tiwa ní rere tàbá lọ tán. ó dàbí kó máa lọ ó dàbí kó máa lọ bàbá onínúure. ṣe dárò ẹni rè àṣẹ igi tó tọ́ o àṣẹ kì í pẹ́ nígbó a hùwà rere ló sùn wọn a lè padà wá dìtàn rè kò sẹ́ni tí ò ní dìtàn lé o èmi lọ ọlọ́run jẹ́ àtà èmi lọ ń tẹ̀mí ẹ̀ ń lọ bá òkèlò ẹ̀ ká lè mọ bó láti rìn. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ àwọn ará ìsì àtọ̀wọ̀ lẹ́mọ̀ fóun àwọn olówó bá ṣe wà wọ́n kì í jẹ́nu wọn tó wọ́n máa ń ṣe kù àwọn ẹran yẹn kó gbogbo ẹ̀ ẹ̀dá sí kó gbàgẹ́ kó wà lọ. láìsí ajá torí olóhùn láìsí ajá ẹ kí wọ́n gba àjẹkùn rẹ̀ sí kí wọ́n gbé bò ń lé sí alájà ńlẹ̀ ni. ẹ ajá ló máa jẹ. ajá irọ́ ajá ni ọjọ́ ìrẹsì tí mo bá gbé débẹ̀ lọ́la àbọ̀wọ̀ ọmọ ẹ̀ ọ̀dà ìlú tiẹ̀ ọ̀wọ̀ ọmọ ẹ̀ wọ́n máa ń nínú ilé ìjẹkújẹ òsì náà sì ní gẹ́gẹ́gẹ́gẹ́ tó fi tó bó ṣe tó yìí yóò fi fún ẹ̀tọ́ ilé jù. ẹ ẹ máa gbé lọ fún mọ mi nù. mọ́mì àṣẹ díẹ̀ kù máa gbé lọ fún mọ mi. ṣé ọ̀rẹ́ o mọ́mì tán ni ìyálà ìyá rẹ ló gbóúnjẹ lọ fún níjẹ̀bú òde wọ́n ti ọ ni. ẹ kò sí wàhálà kò sí wàhálà ẹ ẹ mọ̀ kọ́ tó ẹ jọ torí ọlọ́wọ́ ẹ má gbàgbé ẹran ẹran tó tóbi lára ṣàgbẹ́ ẹ kó pọ̀ nǹkan ti ń ṣe o. ṣé wọ́n yìí lébèrè lọ́wọ́ pé kí wọ́n mi ń tẹ́kẹ̀ wé ìgbé lọ nílé fún ìyàwó mi o a ní máa pa àjẹkù àjẹkù àjẹkù sájẹkù ni ó yẹ kí n gbé wá fún o. ẹ bọ àyà àti kóòkì náà ẹyin lẹ́tí ẹran mi létí yẹn ó jẹ́ kóòkì náà ẹ mú sí i. gbogbo àbí kẹ̀kẹ́ dà sí mi lọ́rùn àwọn máa kó bọ̀ ní tó sùn wàhálà ọlọ́run aṣọ yìí lọ́ọ́ lọ́ọ́ rí ẹ. mo mà sí ọkọ̀ wọ bí ọmọ lọ tọrọ ọmọ eré ìfẹ́ àná wọ́n gbà sùn gbàgbà gbàgbó ẹ ọ̀sán wọn náà báyìí. èmẹ èmẹ èmẹ adúláwọ̀ tẹ́ bá ṣe ní bẹ́ẹ̀ máa ta. owó ní ká tẹ́ máa bára sọ̀rọ̀ ká máa lè jùmọ̀ ra wa ẹ̀yin wọ́n ní ká máa bára sọ̀rọ̀ ká máa lè jùmọ̀ ra wa nígbà tí mo sọ pé kọ́ bá mu kókì ọ̀nà ọ̀nà mi ti pé mi fi kókì sí mo rẹ̀ sọ fún ọ pé kọ́ bá mu kókì wọ́n wá lè jù lọ́wọ́ aṣọ aṣọ yín lọ lọ́wọ́ aṣọ yín bọ̀ ẹ má gbàgbé o. onínú rẹ lọ ó kù sí pósí onídẹ onínú rẹ lọ ó kú sí ó sí onídẹ káṣẹrẹ torí àti sàn ikú káṣẹrẹ mọ́ wa lọ́wọ́ kí wọ́n lè wí nípa tiwa ní rere tàbá lọ tán. ó dàbí kó máa lọ ó dàbí kó máa ì lọ bàbá onínú rẹ̀ oníwà dára rí púpọ̀ olùkọ́dọ́ ní òun kò sùn púpọ̀ ọlọ́kọ̀ olókẹ́lẹ́ ní òun kò sùn rí púpọ̀ ṣègùn agbájẹ́lẹ̀ láwọn ọ̀hún rí ọlọ́run mú sàrà bàbàbà àwọn kò jáyé bẹ́ẹ̀ ni bọ́ọ̀ ní kú àwọn kò jáyé bẹ́ẹ̀ ni bọ́ọ̀ ní lọ àwọn ẹ̀ máa kú ọlọ́run ò ní dá àwọn kò jáyé bẹ́ẹ̀ ni bọ́ọ̀ ní kú bàtà yóò lè bọ̀ nílọ. Àwọn ọmọ ọkùnrin àwọn ọmọ ìyá. Bàbá kọ́kọ́ lọ́kọ̀ kílẹ̀ ọ̀run rẹ̀. Àwọn kan jáyé bẹ́ẹ̀ bọ̀ níkú. Àwọn kan jáyé bẹ́ẹ̀ bọ̀ nílọ. Àwọn ọmọ ọkùnrin ọlọ́run ìyá. Àwọn kan jáyé bẹ́ẹ̀ bọ̀ níkú. Àwọn kan jáyé bẹ́ẹ̀ bọ̀ nílọ. Àwọn ọmọ ọkùnrin ọlọ́run ìyá. Àwọn ti sá sẹ́ ẹgbẹ́rẹ́ rẹ̀. Látàjẹ́ lọ́nà ó ti bèrè ooo. Àwọn kẹ́rẹ́ bàbá rẹ̀ ń tọrọ kiri. Bàbá àṣàbí tó ti nà bá aṣọ pààrà. Bàbá bàbá fún lójú tó gbòòrò bàbá àtọ́ lábí.

lọ nítọ̀kan mà lọ wáyé nítọ̀kan làwọn tó ti rájú ìyọ̀rọ̀ kéré àpàdé lọ́la ó ti dé òru tó bá àwọn àgbà.

ó di lóore tó bá rí nàmú. ó di lóore tó bá rí nàmú. ó di lóore tó bá rí nàmú. Bọ̀rọ̀ bìíní ó bá rí nàmú. Bọ̀rọ̀ bìíní ó bá rí nàmú. Abájọ lọ́la ó bá rí nàmú. Abájọ lọ́la ó bá rí nàmú ọ̀rọ̀ kìíní agbẹ́jọ́lọ́lá gbogbo ìwọ̀gbọ́ ni wọ́n ṣe lẹ́dọ̀lẹ́ àwọn wòlíì yo àwọn mọ́tò pátápátá wọ́n ṣe lédè lẹ́yìn àwọn ọ̀gá ńláńlá wọ́n ṣe lédè lẹ́yìn bọ́ọ̀ olólùbọ̀rí ooo adébá àgbẹ̀mọ lórí sọ̀rọ̀ mi òṣèlédò lẹ́yìn ọ̀dájọ́ lọ́la ooo ṣùgbọ́n kìíní ọlọ́ọ̀gá mi bọ̀rọ̀ ga ọ̀dájọ́ lọ́la ooo ọlọ́ọ̀gá mi bọ̀rọ̀ ga ọ̀dájọ́ lọ́la ọlọ́ọ̀gá mi bọ̀rọ̀ ga ọ̀dájọ́ lọ́la ọlọ́ọ̀gá mi bọ̀rọ̀ ga ọ̀dájọ́ lọ́la ẹ̀ka kábọ̀sì ẹ̀ka sí. bangos ẹ ṣeun mc over to you. manager manager nu ah. manager eléré ńlá. manager adúpẹ́ <laughs> lọ́lọ́ adúpẹ́ eh, akí ọkùnrin akọkùnrin o akóbìnrin akóbìnrin o ẹkẹrin náà àfa wa akáwọn àfa. pásítọ̀ Ah, pastor. mo rí yín mẹ́ o <laughs> pray pray pray pray salo. hallelujah ọmọ gbala ni karigo hallelujah. baba mo kẹ́ yín náà. wọn náà ká wọn àbá. salo aladabe kẹri. yàrá la wálé wàsálámà. àwọn èèyàn ló. àwọn èèyàn ni. eriwo yà. àyàgò àyàtọ̀ àyà jẹ àyà mọ. ó tún lóhùn kan tí máa dùn máa bá mi. iná yẹn máa dé máa yẹ ra nǹkan ọmọ dùn. wọn dẹ bá a rí àwọn oúnjẹ. adúpẹ́ lọ́lọ́hún. adúpẹ́. a kí gbogbo ẹ̀yin tí ẹ jókòó náà. bẹ́ẹ̀ni. tẹ wá bí oríṣiríṣi kílọ̀bù la pèsè bí lónìí. ẹ bẹ́ẹ̀ni o. kílọ̀bù kan bẹ bí sẹ́dí plant bá ń jó wọ́n bá kó wọ́n náwó bẹ́ẹ̀ náà làwọn kílọ̀bù míì náà tún wà. o ní kí lorúkọ ẹgbẹ́ wọn. kí lẹgbẹ́ ti wọn. owó fún ni ò téèyàn. wọ́n ti pòwe fún wọn pẹ̀lú bánà tí wọ́n ta. ọ̀ lè rí kọ́bọ̀ gbà. kọ́bọ̀ ò lè jáde ní o. <laughs> ẹ̀yin ọmọ òkú ẹ̀yin ọmọ òkú ẹ̀kú wa ló gbogbo ìdílé òkú gbogbo ẹbí òkú akéyìn dáadáa. ọlọ́run fọ̀rùn kẹ́ bàbá ọmọ bàbá nu orí kó jọba bẹ́ẹ̀. mo rí wọn. ọsẹ ìdí ni. àìrí ìbejì. olórí nu. ayọ̀mẹ́ yọ mẹ. ẹ jẹ́ fẹ́ sí mẹ́. ṣègidà ṣègidà. ìlú iná ti yàtọ̀ sí ẹ má rò pé bó ṣe wà ńgbà tẹ́ fẹ́ lọ ló èbó lórí sàn àná ti ń kọ àwọn orí burúkú orí ń bí o àwọn hip-hop ọmọ wa ti ń kọ hip-hop nísìn ní ti ń kọ ọ̀dà o ìkẹtẹ̀ ṣe rẹ́kọ̀dù kan kí ló sọ bí wọn ò kí àwọn aláàjì mọ́ lọ́dún mẹ́wàá èyí tó kì wọ́n náà ti tó ẹni gbogbo gbogbo gbogbo gbogbo alájà ah, àníwẹ̀rẹ̀ ọlọ́run ẹsẹ̀ wọn o lágbára ọlọ́run gbogbo wa bá a ti fi lé wa sí lábàlẹ́ o. pẹ̀lú ògùn ọlọ́run. ẹ sàmì ni. àmì o. èpè mọ́sẹ́ fún yín bá a ti fi lé sí lábàlẹ́. ẹni tí olówó tí olówó tẹ́lẹ̀. bí wọ́n ti jáná ilé ẹlòmíì látòṣù kan tí nírètí pé wọ́n ó ti so àwọn ni bí wọ́n ti fi lé sí lọ́wọ́ bá inú ẹ̀sìn dùn ọ̀rẹ́ rẹ̀ inú òkùnkùn náà lọ́ padà sọ̀nà. àbí. ẹ ẹ wọ́n máa sọ fẹ́ lómi ó ní kú síbi tásọ ẹ wà yóò sì máa bínú ṣé bàbá yẹn kú síbi tásọ tiẹ̀ wà. òótọ́ ni sẹ́yìn ó kú sínú yàrá ni. inú kọ́bọ́ọ̀dù lásán wà láì ṣèjú. tọ́ ètò náà bẹ̀rẹ̀ ní pẹrẹwu àwọn bàbá bàbá àti àwọn ìyá ìyá wa ni wà ń bí bàbá wa tó ní inú ilé tá a wà yìí bàmí ṣíf bàbá wa onínúure bàbá gidi àwọn bàbá nù. No bẹ́ẹ̀ni. àwọn bàbá àánú ọmọ kan lé wa ó lọ ṣe sáàmù. ní iléèwé. ẹ ń lọ́ba fèèlì. kí ló dé. bàbá ìbá kì í mọ́lẹ̀ ìgbà tí olórí ìbú ni ẹ elétò ni ẹ. ìyá náà mi fún bàbá yìí sì rè òun fọmọ àáràwí ọmọ kọ̀ọ̀kan ìpàdé òbí kọ̀ọ̀kan ọmọ fẹ́ wọ yúnífọ̀mù kọ̀ọ̀kan bàtà iléèwé ọmọ ìjọta kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ibi bàtà aléwé lẹ́tì mọ̀mọ́ tí bàbá ẹ̀ níṣẹ́ lọ ẹni bàtà aléwé ọmọ mi òwú ń wé ìwọ̀n map of Nigeria ẹ ti mọ̀ pé olóṣù bàbá ilé bẹ́ẹ̀ làwọn bàbá kan ní ẹ ra yunifọ́ọ̀mù wọ́n ra gbá wọ́n fẹ́ ra wí wọ́n fẹ́ nu ní ẹ ń pè ní àwọn ọmọ bàbá nù bàbá nù bàbá nù kì í ṣe bàbá làwọn bàbá rẹ̀ chief bọ̀rọ̀ kìnìún àgbàjẹ́ lọ́la bàbá wa tí wọ́n dolóògbé inú ọmọ mi ọmọ ẹ̀ dùn bẹ́ẹ̀ yẹn bá kó gbogbo ọmọ sí Amẹ́ríkà tọ́ wa kúkú ẹlẹ́yà ọkàn fòkú ara rẹ̀ ṣòfò ni káwọn máa tó dé sáà wọ́n ti sìnkú mùsùlùmí bàbá yìí onínú rẹ ní èèyàn sí ni àwa ń tẹnu owó wọn o ọ̀rẹ́ mi tó mú mi débi náà ń tẹnu owó wọn. èmi mo gbaṣẹ́ fún bàbá nù hmm. ní agbára ọlọ́run gbogbo ẹ̀yin bàbá yáṣẹ́ o ẹni ò ní kú kú òjijì pásítọ̀ ikú òjijì ò ní gba ẹ̀ olúwo mi o agbagba mi gọ kò jẹ kẹtẹ tó ń béèrè mi ee eh. eh, bàbá o bàbá nù bàbá eh, nù ẹyin náà ní púpọ̀ jù ẹ kò ti wá rí bó ti rí nu ẹ já nínú ètò yìí èní ni alẹ́ ìwé kẹpẹ fún bàbá wa tàǹsì bàbá nù ní ọ tẹ́ bẹ̀ wọ́n hmm. ìyàtọ̀kùnrin wa jẹ́ ní ayé nù awakùnrin á sọ fàtà èkú ni ẹ wo òwú nù nù gímú ẹ bó lórí bá wọ stúdíò àwọn obìnrin ní ọ̀pẹ̀lẹ́ ìyá o ìyá mi o ìjọ ò lẹ ti gbọ́ bàbá o. bàbá mi o. mami òwòwò apẹ́láyé dábì ìjọ ò lẹ ti eh. gbọ́ dábì òwòwò orin ẹyọ kan ṣojú ẹ̀kan pọ́sì fáwọn ọkùnrin ní àti pé bàbá rẹ inú ilé rẹ náà lọ́wọ́ àwọn ìwọ náà ń lọ múra sí nǹkan burúkú ní máa ṣe òkú tán nílẹ̀ mọ́. bẹ́ẹ̀ni pẹ̀lú àwọn òwú olórí ibú tí wọ́n kìbọn nù wọ́n mú ẹ àti tí kíwèrè máa rùn nígbà wọn náà ògógóró ti bá yé ẹ yé. <laughs> ó ti bá oh my god. ẹ wo ẹja kú olórí irá dáadáa eh, ètò ọbẹ̀ ìbẹ̀ sí ní pé àwọn bàbá wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan wọ́n mọ sọ tí wọ́n lè rí sọ lórí ọ̀rọ̀ bàbá yìí. nípa bàbá hmm. ní ti dáadáa. ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ pé nbọ̀ ní ká ti bẹ̀ sí ibi. kò síbi tá a ti mú tí ò dáa. ẹ̀yin ọmọ ẹ kú jókòó ẹ̀yin bàbá ọ̀dà o lẹ́yìn eléyìí ẹ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan rẹ dáadáa dáadáa fún èyí tẹ̀ ti ṣe tẹ́lẹ̀ ẹ̀yin arákùnrin rẹ́rìn rẹ́rìn <laughs> rẹ́rìn bàbá ti lọ májè ojú ọjọ́ rẹ́rìn <laughs> bami tí mo kọ́kọ́ fẹ́ pé ọ̀nà ni chief doctor doctor olúwo eh, olúwo ifá ifá kọ́ládé kọ́ la jẹ. yaba ni fún ẹ ní àtẹ́wọ́ tó lè yára. ẹ dákun olóyè nìkan ni kó pàtẹ́wọ́. yaba ni pàtẹ́wọ́ fún bàbá wa. kólóòsì ó tọ́jú tiẹ̀ sáà. yaba ni pàtẹ́wọ́ fún bàbá wa bí ó ti mọ̀. ẹ pàtẹ́wọ́ bá wọn. òbó tún ní sẹ́yìn slogan tiwọn. wọ́n ní. ee pàmẹ́lẹ̀. àwọn ẹ̀tẹ̀ ẹ̀ lé dáhùn pàmẹ́lẹ̀ bàbá o ẹ̀ ọ́ sífìlà ń wájú orí adé ẹ̀ má bínú o mo fẹ́ sífìlà yìí tẹ́lẹ̀ tó wọ́n sẹ́ mọ̀ orí ní fọ́ọ̀tì. bẹ́ẹ̀ni. torí ọ̀dọ̀ ọba tí mo ti ṣí orí àfi tú ni o ṣé n ṣí. ẹ ẹ má jẹ wọn sí mọ sí mọ sí. kí n sí kábíyèsí o nǹkan kan ṣẹlẹ̀ sórí orí. orí rèé torí ọlọ́run ibc ti ọ̀kadà. àbájọ wọn yìí sàṣà parí àmọ́ má ṣẹ̀fà o ìfọ̀ ọ̀dà parí mọ́ o eriwo yà. Yeah. àyà jẹ́ àyàmọ́. ẹ ṣeun mo kí ẹ̀yin èèyàn wa mo rí i wípé yóò máa ya àwọn èèyàn lẹ́nu púpọ̀ nígbà tí wọ́n ń wo àwa ẹgbẹ́ ìmùlẹ̀ mo sì mọ èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ èrò ọkàn ẹ̀yin èèyàn ni wípé bóyá olóyè bọ̀rọ̀ kínní agbájé lọ́lá bóyá ó ṣẹgbẹ́ múlẹ̀ hmm. kò bá wa ṣẹgbẹ́ o kò bá wa jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ kò sì bá wa mu ṣùgbọ́n ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún àwa ẹgbẹ́ múlẹ̀ gbogbo dáadáa tó ṣe fún wa ló mú àwa bí. Thank you. hello yes I've seen your name please call me back in the next five minutes. I will call you back in the next five minutes please bear with me. ẹ olúwawo ẹ ṣe bínú sí mi wọn bá bínú. Eh, eh, rárá àbínú àbínú ẹ ṣeun adúpẹ́ Olódùmarè ó wà pẹ̀lẹ́yìn náà ara ń tà ń sọnù wọn àwọn àgbà bọ̀ wọ́n ní bá a bá ń retí èèyàn tá a ti rí kò yá bínú nítorí àmọ́ ń tọ́da dúró àwa rò pé ẹ ti bínú sí a ní ìbúlẹ̀ ń bá wa jà. Ah, ah, ọlọ́run jẹ́ ẹ ìbínú kẹ́ ah, ọlọ́run jẹ́ o kò sí ẹ wo ó wá iṣu èrè kó gẹrun rí ẹ ọ̀nà ló pọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yin àgbà náà lẹdẹ tó máa ń pa lóore àbí ẹni pẹni táyé ò bàjẹ́ òsì mi ó sàn jẹ́ ni wọ́n gbàgbé. àbí bẹ́ẹ̀ kọ́ hmm. gáyé ọmọ gbàgbé wa. àṣẹ àṣẹ àmì àṣẹ kó tó ṣẹlẹ̀ nìyẹn o. ẹni a máa retí lọ́la. yes láàárọ̀ la lágbára ọlọ́run màá rán pa èmi wá ó gbé màálù yẹn wá lọ́la then ètò ti envelope àṣìṣọ́ àti màá gùn sí i láfi ránṣẹ́ sí i <laughs> lágbára ọlọ́run ẹ̀sìn àdúgbẹ́ o bẹ́ẹ̀ bá ti ń ta ní ọmọ ọjọ́ elédùnmarè ọba yá máa jẹ́ yín rìn bẹ́ẹ̀ ti gbàgbé wa ìyá àwọn tó láyé ò ní gbàgbé yín àwọn ẹ̀dá kò mọ̀ fẹ́ bẹ̀ ìfẹ́ bẹ̀ kan sí irú ọdún tá a máa ń ṣe a mọ̀ pé ẹ̀ ń sara wa àmọ́ àwọn èèyàn náà máa ń jókòó pẹ̀lú wa káwa náà wá pọ́n yín lé lójú gbogbo èrò kí wọ́n ti ẹ̀ráwa náà pé èèyàn pàtàkì wá wá wá o. ẹ fẹ́ kí n wà pẹ̀lú yín lọ́dún yìí. <laughs> tàbá tó bá rí bí ọ̀dà àṣẹ rẹ̀ ti bàlẹ̀ bẹ́ẹ̀ ni màá create time out of your time láti gba ìjókòó rẹ̀ ó dà bẹ́ẹ̀ ẹ fẹ́ bẹ́ẹ̀. chief ẹ dákun tẹ ẹ bá ń bọ̀ kó má jẹ́ yìí nìkan ẹ dákun ẹ bá mú madam dání. <laughs> òyìnbó lù lá àwọn obìnrin bẹ́ẹ̀ ni i like that ó dà bẹ́ẹ̀ wọn fẹ́ ká ṣe ní àwọn ọkùnrin nìkan ẹ ọ̀dà màá dẹ̀ bá yín jíṣẹ́ fún lágbára lọ máa jíṣẹ́ fún àjọwà bẹ́ẹ̀ lọ́la. ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ mo really appreciate ẹ fún yín o ẹ ṣe mo really appreciate ẹ ṣeun ẹ ṣe ẹ lójú ó ti wà ẹ ojú ó ti wọ ọ ẹ lè bá àwọn àlejò tó kù ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe ṣe àlejò. Ah, ah, ah, tàbí èrò kiri. tàbí èrò kiri. ẹ ṣeun o ẹ ṣeun o ó dàbí kó má lọ ó dàbí kó má lọ bàbá onínú rẹ̀ oníwà rẹ̀ ṣùgbọ́n àìsàn láríwọ̀ a ò rí tọ́lọ́ jọ ṣe o tọmọdé àgbà ló ń ṣe dárò ẹ̀yìn ọ̀pọ̀ ọ̀pọ̀ méjì èyí ọkàn ah, ah, lèmi rò pé yóò jẹ. Ah. èmi mà ti mọ̀ pé bí ó ṣe ṣe nù ńgbà tí yọjú sí fún ara wa mo mọ̀ pé yóò lè kàn. ó kéré gan-an lẹ́yìn envelope tí mo ti fún yín nílé tán ní kí n fún yín yìí ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yin ìbílẹ̀ practitioners chief òkèké ṣeré rárá wọ́n ní lẹ́yìn eléyìí táwọn olùṣe yìí lọ́jọ́ ọdún yìí gangan àwọn á tún ṣe bẹ̀bẹ̀ fún yín sọ̀rọ̀ ẹ̀ cash fún yín. ìgbà wo ni a gbà fọ́ọ̀nù. ọmọ mi pé bàtí yín tẹ́fẹ́ ṣe lè mo ní fọ́ọ̀nù yẹn. bàtí <laughs> ni bàtí ni bàtí ni. ẹ̀yin wàá bá a wí fún sífù pé ànímọ́ báyìí ni pé ńlá sọ tiẹ̀ aṣọ yìí ò ní wọ́n wọn. àṣẹ. ọ wí fún ọ pé ara pápá ńlá bẹ́tú òjòjò ní sókọ́mọ̀ nájà hmm. owó ni ọmọ bá wọn gbé. àṣẹ. wàá wí fún ọ pé gbogbo àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ àdúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ àwa yọjú sí ọ nílé àtúntò ọ̀pẹ dá. Ah, bàbá ṣẹ́rí gbogbo àwọn ilé ìtẹ̀sọ yẹn mi ò ní lè gbé sórí eléyìí ti máa jíṣẹ́ fún mi pé gbogbo ẹ̀yin ẹgbẹ́ àwọn òkè dúpẹ́. òwe kọ́ ni wọ́n pa àdúrà ni wọ́n ṣe bí wọ́n sì sì ṣeun yọ bẹ̀lẹ́dà wọn lé wọ́n fẹ́fẹ́ ṣe ń fẹ́ tí kangi oko la àdúrà tí olúwo ṣe ní yọ kàn sí ìbùdó. àmì àmì àmì it's okay it's okay so màá jíṣẹ́ yín ẹ ká fọ́ọ̀nù yín o ẹ ṣé gan. ẹ báwo ni yín ọ̀ dé. ìyẹn tẹ bá fẹ́ ṣe fatí yín náà ni. ẹyin ìyá pè é. kìnìún pọ̀. ìyẹn pọ̀ mọ̀ ń wò pọ̀ pọ̀ náà ṣé bó ṣe pọ̀ tó náà gbogbo rẹ̀ náà ni àìsè ọdún tán. Ah, bàbá ẹnu yín làṣẹ wà ní. a ṣe àlò méjèèjì tán. kàdà bí ọgbọ́n kọ́. kàdà bí ọgbọ́n ni o bàbá. ṣe rí báwọn ṣe rí pé ó tọ́ sí ẹni tí a fi ẹ̀yẹ fún bó tilẹ̀ jẹ́ pé àrò ikú rò báyìí ṣùgbọ́n Olódùmarè mú nǹkan rẹ̀ lọ ọba adẹ́dá ṣẹ̀dá kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. ó ṣe púpọ̀ nú ọ̀rọ̀ wa kò sígbà tá a sunkún wá tá a ní bẹ́ẹ̀rín bóde a ọmọ ṣe onínúure lọ ṣìkàṣìkà ẹ̀dá ó kú séjú eérú abanijẹ́ ẹ̀dá ẹni bíi báwọn èèyàn bá kú wọ́n nẹsẹ̀ sáàrò gbọ́rọ̀ ni onínúure àtolódodo èèyàn ẹnìkan ní kú sínú òpósí ìdẹ inú òpósí ìdẹ ló kú sí ó sì dàn lójú pé inú afẹ́fẹ́ rere ni ó wà yóò ti wà ní apá ọ̀tún olódùmarè báyìí tí ó mọ̀ gbádùn nítorí iṣẹ́ rere tó ṣe. Olódùmarè bá a tún tẹ sáfẹ́fẹ́ rere kó fi gbádùn kún gbádùn rẹ̀ gbogbo ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ iwájú tó dojú kọ bá a bá sọ pé kó da ó ti da èmi ń wò báyìí iwájú rẹ̀ ti da nítorí ayé rẹ̀ gan da ó hùwà dáadáa ẹ wo ẹja ṣe rere o kí a lè rí tiwa wí tá a bá lọ èmi olówó tí mo wà wájú yín lónìí ó dá lójú pé iṣẹ́ rere ń bẹ lọ́wọ́ mi mo ṣe dáadáa ìwà dáadáa níṣẹ́ ń bẹ lọ́wọ́ mi mo fi ifá nǹkan rí bí kú bá dé lónìí ibi mo dúró sí ibi kú bá lọ́ọ́yá ọ̀ya náà nù bí mo bá padà jókòó bí kú bá lọ́ọ́yá ọ̀ya náà nù tọ̀rọ̀ dá lójú pé mo ṣe dáadáa. Hmm se dáadáa o kí ikú ọkasẹ́ rẹ̀ máa lọ́wọ́ ńlọ́dà ikú kasẹ́ rẹ̀ máa lọ́wọ́ olódùmarè bọ́ọ̀ bá lọ yá àwọn fọwọ́ òkun lélẹ́nu ọ́ dá ń lójú pé iṣẹ́ ọwọ́ mi dá mọ́ ń lọ náà nù ẹ̀sìn rere o òjò bá ń lọ. ẹ bá ní pàtẹ́wọ́ fún. ẹ bá ní pàtẹ́wọ́ fún àwọn ẹ bá ní pàtẹ́wọ́ fún àwọn bàbá ẹ pamọ́lẹ̀ o kò tiẹ̀ yìí sí kéèyàn máa tako òkú. barista ló dẹnu ẹ wo ọbẹ ẹsẹ sí ẹ a bari ẹmi kò ṣe lágbára tó kò ṣe lọ́wọ́ ó fi pọ́n bàbá lé inú ohun ọlọ́mùbádùn ńgbà barista náà tí ọba gbogbo ẹ̀ jẹ́ bàbá ní kú tí ọ̀pá mi lè mí kókó kópa mọ́ dàbí ikú pàyà lọ sí dọ̀pẹ̀mú ọba kìyàmẹ́lẹ̀ ìwọ̀n ló rọ ìyá lọ. mo bá sọ fún Ọlọ́run pé mo ń lọ ọkọta ńlọrọ ipa ìdí Ọlọ́run ní bàbá ìfàsẹ ní kò fún ní <laughs> àwọn oníbùjì ṣe mítìn jọ náà gbogbo àwọn olúborí náà ní wà bẹ́ẹ̀ ẹgbẹ́ òkú barista lọ yọkùn ẹ ikú kan fún fàṣẹ ni bàbá bá sanukun mọ́lẹ̀ wọn wá tọ́jú orúkún yìí títí kò lò bàbá bá yà padà sí túdíò wọn bá di bí n bá dìde wọn là yìí ojú ti ẹ bọ ní báyìí ẹ jẹ́ ń pe bàbá wa ẹ ṣe rí oyè àwọn pásítọ̀ àwọn sẹlẹ́nìkẹ́ máa lè jù fún mi superior lays evangelist eh, international eh, major coordinator eh, James èèyàn kan ṣoṣo ṣùgbọ́n àwọn bàbá wa yìí eh, oyè tiwọn bàbá wa nínú Olúwa tí hmm. Ọlọ́run pè ẹ̀ńtà fẹ́ àmì òróró yàn àmì òróró àbáwá pásítọ̀ reverend Gabriel ẹ bá fún ọ ní àtẹwọ́ ẹ lọ́kàn fún pásọ̀ wa látẹ̀wọ́ olóyè nìkan ni. hallelujah hallelujah ẹ ṣe bàbá ẹ ṣe o ẹ ṣe. ọmọ ìgbàlà ẹ ṣe hallelujah. ọmọ ìgbàlà ẹ ṣe hallelujah. Ejoko, jókòó à ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé lónìí àdúró nìyí láti wá ṣe ìsìn ìgbẹ̀yìn àti ìdágbére fún ẹni wa ọ̀wọ́n. ènìyàn wa tó ti fi taratara ṣiṣẹ́ fún ọlọ́run a rí i pé gbogbo àwọn ẹlẹ́sìn ló wà níyìn lónìí bí a ti rí àwọn bàbá wa tí wọ́n jẹ́ aláwo níjókòó a rí àwọn ọmọlẹ́yìn Kristi níjókòó bẹ́ẹ̀ náà ni a rí àwọn bàbá wa tí wọ́n jẹ́ Ṣéhù náà ní orí ìjókòó bí a bá rí i tó bá jẹ́ ibòmíì ni ìjà ni wọ́n fi pẹ́ta tí wọ́n máa fà ṣùgbọ́n eléyìí kò ṣẹlẹ̀ lónìí ọmọ ìgbàlà ẹ̀ ṣe aleluya. aleluya. eléyìí ló fi hàn pé bàbá yìí àkàndá ènìyàn ni tó fẹ́ràn gbogbo ènìyàn. ẹ wò wọ́n ṣe fún ọlọ́run nígbà tí wọ́n wà ní ayé yìí ohun gbogbo tí wọ́n ń ṣe wọ́n jẹ́ kí a mọ̀ pé lóòótọ́ àti lódodo asán láyé àwọn mìíràn wọ́n di ilé ayé mọ́wọ́ wọ́n wà mọ́wọ́ koko ṣùgbọ́n tí bàbá wa yìí kò rí bẹ́ẹ̀ wọ́n ju ilé ayé yìí tẹ̀lé ń kẹ́ni gbogbo ẹni tó bá bá ẹkún dé ọ̀dọ̀ wọn á bá ẹ̀rín kúrò ní gẹ́gẹ́ bí àwọn bàbá ti sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká wò ó irú àwa tí a jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kò sí ìgbà tí a ó ṣèkórè inú mi dùn pé àwọn àti màmá wọn wà níbí lónìí lórúkọ jésù màmá ẹ̀mí yóò gùn dáadáa ẹ ó tọ́jú àwọn ọmọ yẹn ó sì jèrè àwọn ọmọ náà bàbá wa yìí wá gbé owó tó tó owó kalẹ̀ fún wa gbogbo ohun tí à ń ṣe nínú ìjọ wa bí a bá fẹ́ tún sọ̀rọ̀ sí ṣe wọn á bá wa ṣe é bẹ́ẹ̀ni bá kú gbogbo rẹ̀ inú mi dùn lónìí láti sọ fún yín mọ́tò tí a gbé wá síbí yìí bàbá ni wọ́n ra mọ́tò yìí fún wa kò pẹ́ ẹ̀ ní ọlọ́run àwa fẹ́ràn wọn ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ àwa fẹ́ràn bàbá ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn wọn jù wá lọ nítorí náà a ò lè gbàdúrà fún òkú ṣùgbọ́n a ó gbàdúrà fún àwọn ọmọ wọn lórúkọ Jésù ẹ ó jèrè ẹ ò ní sánkú mo wá sọ fún yín lónìí gẹ́gẹ́ bí àwa ti ṣe wà báyìí àwa kò bẹ̀rù ikú bí ikú bá dé lónìí tó bá lóun dé ó yẹ kó máa bọ̀ àwa ò bẹ̀rù rárá nítorí pé kí ni àwa onígbàgbọ́ a ò ní àtẹ láti máa bẹ̀rù fún tó jẹ́ ikú àwa kì yóò bẹ̀rù àwa kì yóò bẹ̀rù bí ikú ti lẹ́tẹ̀ lónìí àwa kì yóò bẹ̀rù ní orúkọ Jésù ó ń sọ fún ibà wà lórí àpáta ti kristi ní lónìí lónìí kò sí ohun tí yóò ṣẹlẹ̀ olúwa ti wà pẹ̀lú wa ní báyìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun tó ti ṣẹlẹ̀ lórúkọ jésù ẹ ó ṣe rere nínú ìdílé yìí ẹ ò ní kánjú kú mọ́ ẹni tí yóò kú yóò dàgbà yóò darúgbó lórúkọ jésù olúwa wa àmín. ẹ jọ bá wa pọ̀ àwa kì yóò bẹ̀rù àwa kì bí náà lónìí àwa kì í o. ẹ bá yẹ fún bàbá wa ní àtẹ́wọ́. ẹ sá wọn lá. Ah! ó lónìí o. ó mèrèǹgì. ó gbà wá táwa. ẹ pàtẹ́ mú pásọ̀ lẹ́ẹ̀kan sí. wọ́n ní ká pàtẹ́wọ́ fún àwọn. yín tá ń sọ fún yín nù. ìwà rere lè ṣó èèyàn. bẹ́ẹ̀ni. olúwa ẹkú jókòó. wọn àti kí wọn. ẹ má bínú o. àwọn olóúnjẹ wọ́n ń ṣètò lọ́wọ́ o. ń ṣètò gbogbo ẹ̀. gbogbo yín náà jọ. Eh, wọ́n ń so ti oúnjẹ lọ́wọ́ màálù lọ́wọ́ ń ta rẹpẹtẹ wọn ẹ eh. eh, gbogbo ẹ náà ẹ torí bàbá rẹ níbi ẹ̀yin ọmọ ọlọ́kùn ẹ kú jòkó ẹ pẹ̀lẹ́ ẹ ra o ẹ kú ẹdùn báyìí ká má fari apá kan dápá kan sí bàbá wa nínú olúwa hmm. ẹni tí ọlọ́run yẹn tí ọlọ́run sì pè. ta ń pè wọ́n nílànà ti mùsùlùmí. nílànà ti mùsùlùmí ni. sẹ́pẹ̀tì ẹ̀ bá nẹwọ́ sóòrùn òrùn ó sì pàdú rẹ. yóò pàdú rẹ ni. wọ́n bá ní kó yóò rọ̀. yóò bẹ̀rẹ̀ ni wà wà wà. wọ́n bá ní kó òrùn dákẹ́. yóò sì sinmi òrùn ó sì dákẹ́. yóò sinmi ẹnu. bàbá wa bá ń sọmọ lórúkọ. bàbá ẹ ẹ máa dúpẹ́ tí àáfàá gidi lẹ́yìn. àáfàá náà dàbí ìkómọ mi rúgbà mo bí mi sùrà. kílódé. ìgbà àáfàá tinú ẹ̀dùn tàtórí owó. bẹ́ẹ̀ nbí tá a bá dé yìí. a máa tẹ̀síwájú gba gbígbé orúkọ ọmọ jáde. sẹ́ẹ̀rì orúkọ ọmọ yìí ká tó gbé e jáde ṣùgbọ́n a ṣàdúrà. Eh? a sọ fún ọlọ́run ọba pé gbogbo ibi tó máa yí òde tí bàbá ọmọ yí òde. kọ́mọ yìí débẹ̀. kọ́mọ yìí débẹ̀ èmi ò ṣe lọ ẹ̀wọ̀n rí. mo máa pe àfa pé ṣé. sí ọ̀rẹ́ yìí. àwọn olú ẹ̀wọ̀n rí o ṣe ọmọ olú ẹ̀wọ̀n lẹ́ ń sọ yìí ẹ bá mi pé bàbá wa sehu ali sehu ali sehu sehu sehu ali sheik sehu ali sheik sulaimana sulaimana omilagbara wa omilagbara ẹ bá mi pé wọn láti wọ. kọ́lọ́sì di ẹ kó di tiẹ̀ mọ́. kọ́lá níbi tí ayé ń lọ ní ìsìn bẹ́yìn ẹ bá ń jáde tí ò ní ambulance lẹ́yìn ayé rẹ̀ ẹ rí bí mo ṣe ń bọ̀ báyìí ilẹ̀ ẹ̀rọ agbègbè lọ́ta lẹ́yìn mi àwọn bí gómìnà náà bá ń lọ ẹ mọ gbọ́ àlámù lẹ́yìn wọn nítorí jẹ́ ẹ mọ gbọ́ gbénu mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ńlẹ̀ Yorùbá. nígbóló nǹkan tí ó jẹ́ wípé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. ọlọ́run ọba ń kẹ́yìn o ọlọ́run ọba ń ṣàánú yín o gbogbo ẹ̀yin èèyàn tí ń bẹ ń jókòó pátá kí yín o ǹjẹ́ bẹ́yìn bàbá tó kú lónìí ṣe dá bẹ́ẹ̀ lẹ́yìn kálukú wa ó ṣe dá o. Amen. yombo Nabi muhammad ani ya yombo anabi muhammad àbá yakubu díẹ̀ díẹ̀ ibi àwọ̀ ẹ̀yẹ́ rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta la péjú bí mo ṣe ń bá ọ̀rọ̀ bọ̀. ẹ tún rí i pé àwọn alábàlá kejì náà wọ́n ń bẹ́ ń bí tòun ti kóòtù. Ah, ah, ah, àwọn àwọn àwọn àwọn àbí pẹ̀lú kóòtù. tọ́ àdúgbò fọlọ́hún. alhamdulilayi. ẹ rí hmm, láhìlá ilẹ̀lá muhammadu rasulillah salamu. ẹ̀ẹ́dẹ́gidi ẹgbẹ́ ọlọ́run tóbi ikú la pẹ́ ẹ̀ la ilaha muhammadu rasulullah sallallahu alaihi wasallam ta ni kú láyé yìí bàbá wa nabi adam alayhi salatu wa salam bó ti wulẹ̀ kọjá pé òun ni èèyàn tó lọ ń kọ́kọ́ dá sórí ilé ayé okùn kan yìí náà ni tí wọ́n bá ń pé ìgbà ọdún ọdún kan fẹ́ nìkan ẹ̀ pé wọ́n ń tan ni ta ló tún lè pẹ́ láyé bí ànábì nù àmọ́ kò sí ẹ rí bàbá wa tí wọ́n papòdà chief bọ̀rọ̀ kìnní agbájẹ́ ẹ pé ó kó wọn délẹ̀ dáadáa gbogbo ẹni táwọn Yorùbá bá ń pè lágbájẹ́ ẹ lọ́ọ́ rèé tu wò dáadáa sàlámì ní jẹ́ ìní Yorùbá fi máa ń pè gbogbo sàlámì ní jágbájẹ́ bàbá yìí ṣe dáadáa lórí ẹ̀pẹ̀ bí wọn ò bá ṣe dáadáa ẹ̀ ní ra wa ń bí lónìí àmọ́ Haúsá náà sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní alimunturi gánkọ́ wá. A'udhu billahi minash shaitani rajim. ajá sì mọ́ ti lọ jìnnà òní yẹn sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ pé bọ́yá afẹ́ fàáyà afẹ́ bá wa sọ̀ tààtà níbi ọ̀rọ̀ kú ni. ẹ rí bàbá wa agbájẹ́bọ̀rọ̀ kìnní tó ṣaláìsí wọ́n dá lọ́mọlúwàbí wọ́n sì hùwà arẹ téèyàn ń hù láyé kí wọ́n tó lọ kò sẹ́ni tí wọ́n ràn lọ́wọ́ bí wọn ò bá dáa ní irú wa ò ní sí bí lónìí níbi tí bàbá yìí dáa ní mọ́sálásí ọ̀dọ̀ tiwa tá a ti ń ṣe àsàlátù èèyàn mẹ́sàn-án ni wọ́n á lọ Mẹ́kà. ẹ̀gbọ́n tó bí. ìwọ ló gbà lọ rẹ̀ gbàdọ̀ rẹ̀. èké àtọ̀là tó pé. tó pé. àṣàlá tún lọ̀pọ̀ lọ̀pọ̀. lọ̀pọ̀ lọ̀pọ̀. bàbá wúlúra mi yóò ní wá sí àgbá ẹ̀ àbá mi dáadáa. ẹ eh, ẹ eh, eh, la barika ẹ la barika ọlọ́run jẹ́ mi yóò gùn. bàbá yìí máa ṣe dáadáa umura ti ń bọ̀ yìí wọ́n ti sọ fún mi pé kí n fún àwọn èèyàn ló kọ mẹ́ta ó kọ èèyàn mẹ́ta tí ó tún lọ umura. ẹ dákun kí la gbélé ayé wá sí ná. bàbá yìí lówó lọ́wọ́ wọ́n sì fowó wọn tún Islam ṣe nígbà tí àwọn bàbá ọlọ́pàá jáde lẹ́ẹ̀kan wọ́n sọ nǹkan ribiribi tí wọ́n ṣe fáwọn nígbà tí àwọn pásítọ̀ náà ó sì bọ́ bí àwọn náà sọ nǹkan ribiribi tí bàbá yìí ṣe. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ẹ̀já ẹ̀já túlẹ̀ ayé ara wa ṣe bẹ́ẹ̀ yẹn fi gbogbo ó ra tíà ní lẹ́bàlọ́n wàláyé ó kú kẹ́yìn náà ni kó tó tí àkàlẹ́ kó gàbí spíkà olórin yóò kú kẹ́yìn náà ni kí la wá ní ṣe dáadáa fún alimotu náà káfọ́nì náà wá èso alimotu tẹ̀ ń wo kó tó ṣe wá sí. alimotu káfọ́nì náà wá èso dúnìyẹ. ajánásì ajánásì mọ́tò dìnnà mọ́tò dìnnà àwọn èèyàn bẹ́ẹ̀ bí tí wọ́n jókòó tá ní ká máa fáyà ilẹ̀ ó sì sú bàbá yìí ṣe dáadáa tó di pé wọ́n jáde láyé jẹnẹrétọ̀ tí ń ṣiṣẹ́ ní mọ́ṣáláṣí wa ò gbádùn a sì sọ fún wọn bàbá yìí sì tún wá kówó lẹ̀ láhìlá ilá muhammadu rasulillah sallallahu alaihi wasallam. wọ́n ra jẹnẹrétọ̀ tuntun. kí ló ń ṣe yìí. mo mo mo mo bẹ lo ráìtì mi. ọbẹ̀ gún tébù lọ́bẹ̀ ni. ọ̀dà kò burú two thousand five mo ní ọkọ sáré kọ̀ two thousand five ah. kí ló kọ́ yìí. mo kọ two thousand five eh, oh, fáìfù yẹn wá gbọ́ ọmọ pọ̀ sísàlẹ̀. Ah, ọlọ́run ti jọ sọ̀kan ìlànà àtàlàáfíà ẹ eh, ọyẹ wa kọ one thousand seven hundred owó òfìsẹ̀ bíi láì ah, one seven owó òfìsẹ̀ bíi láì kọ́nà seven Ni ní ẹ̀dá wáyé pé bí abalẹ̀ wọn lọ àbí club kí ló tó kọ́ yìí. Oh, oh one seven. ló dàbí àgélébù yìí kò burú kí ló dùn kó ta fẹ́ kọ́ o. pẹtrol tààrà jẹnẹrétọ̀ àti ọ́ìlì. wá wá wá tù. wá tù ọ̀rẹ́ ti yàn ọ̀dà àgbà. salamu aleykum sa. wa salaam wa rahmatulahi wa barakatu àbí èrè o ṣé dákun kí ló dé tó ń pariwo báyìí ṣé mò ń kọrin mo ní kí má kí wákà yóò ṣòfò ni. wákà kó ló gbé wá fún ajé ni ó rarùn èyí ń jẹ́ gẹ́gẹ́ bíi kéwú àbí mọ́tì ní tá yìí bàbá ayé àkàrà ò lè fà ó rarùn òsì ẹ ajáde ẹ gbẹlẹ ẹ. ẹlẹ́rìí mi sà uh, chief ló rán mi sí wọ́n ní lórí nǹkan discuss last time concerning the generator tó ń fún yín problem àti pumping machine wọ́n ní kí n fún yín ní tókì yìí sà. Allahu Akbar ẹgbẹ́ lọ́n tóbi. Allahu Akbar. ẹ̀ka mọ́ lọ́hùn. Allahu Akbar Allahu Akbar. adúlówó lẹ́yìn. tókì ni sà. ẹ mẹ́tò ní tókì mọ́ ẹ dákun ẹ mọ̀ pé n tó kì í mọ́ owó tẹ gbọ́n wáyé sowó kéke kéèyàn fẹ́ ra jẹ́rìtọ̀ gan sẹ́líkọ́pítà eléka ah! ẹ wo ẹ ṣe gan o ẹni mo ní ọlọ́run jẹ́ mi wó kù fún wa bí ẹ ṣe ṣe sí islam yìí náà ọlọ́run bá ọmọ náà wọlé sàn náà ẹ̀yin náà tẹ wá tẹ ń rán wá lọ́tún lọ́sí ẹ̀jẹ̀ oṣù yín ọlọ́run ní jẹ́ oṣù yín àmín ẹ̀yìn àgbà ọlọ́run ọba ìjẹ́ yìí ò ní tọ́lọ́dọ̀ wọn ọ̀nà wà ní díbẹ̀ yín náà ẹ ṣe mo dúpẹ́ o ẹ bá ní kí wọn o ọ̀dà o. yà ẹ eh, bros ẹ eh, take care ẹ ẹ ẹ ẹ ẹ ẹ àwọn àwọn ọmọ kéwù kọ́ wọn ọ̀rọ̀ yín. ẹ wo wọn máa rí gbogbo ẹ láti kó pọ̀. ẹ̀yin ẹ máa lọ́ọ̀tì ẹ máa lọ́ọ̀tì ẹ máa lọ dákun. ọlọ́wọ́ fún náà bàríkà. àmín ẹ ṣe. kò tó ń bá wọn sọ̀rọ̀ ní kí wọ́n rán wọn sí kí lọ́ọ́ fẹ́ kí wọ́n rán wọn sí kí ni màá ṣe ọ́nà. ẹ̀yin tẹ́ ẹ máa bá àfa àjẹ náà rèé wọ́n mú owó wá pé ká fi ra jẹnẹrétọ̀ sí mọ́ṣáláṣí ìwọ tó wá ń sọ pé ṣé wọn ọ̀rẹ́ ẹ̀ sí sọ́mọ kéwú àgídí máa ń ṣe yín báyìí tó máa ka yín la tí wọ́n náà bá dọ̀ ọ̀dọ̀ mọ́ṣáláṣí kan nísìn ọmọ gbó ọmọ nná ni. kò sí làkàyè báyìí ná. ẹ rí báyìí ẹ rí báyìí gbogbo nta bá ní ẹ jẹ́ ká fi ṣètò Ọlọ́run àti ànábì wa Muhammad. iṣẹ́ rẹ̀ tá a bá ṣe lábàá ń sáré àti ìwà dáadáa tá a bá wù iná bàbá wa nílẹ̀ Yorùbá fi máa ń dá wákà kan wà ní bẹ́ẹ̀ ní ṣe lágbára tó ikú ló pé ní bẹ́ẹ̀ fún ṣe lágbára tó ilẹ̀ ló wọ̀ sùn kò sẹ́ni tí ò ní kú ẹ̀já hùwà rẹ̀ nídìí èyí ẹ̀já ṣe dáadáa kò sẹ́ni tí ò ní kú o kò sẹ́ni tí ò ní rọrùn kò sẹ́ni tí ibi tí ń gbé ò ní dílẹ̀. Ama máa wá ẹ wo téèyàn bá sí ọlọ́run dáàyè kan tó bá lágbára wàláhì yóò mọ̀ bí tí ó dé sí ẹ̀yà ń jẹ́ lọ́sì sẹ́mọ̀ pàrọ̀ nìyẹn tí èèyàn bá sí ọlọ́run débì kan wàláhì yóò mọ̀ bí tí ó dé sí wàláhì ilé àsì bàbá mi ló lọ ọmọ ẹjọ́ tí ó kú péjọ àlámísì lòun ó kú wàláhì ó sì ní wọ́n sì ń jọ ọjímọ̀ ó sí náà ń dáàyè kan ni ó tún fi bí tí wọ́n sùn ó tún fi hàn wọ́n èèyàn láì nídìí èyí ẹ ká àwa sin ọlọ́run ọba kọ́lọ́run gbà ń bàdà fún wa ní ti ẹ̀sìn ẹnìkan ò lè fọ́ gbà pé tó tó ti rí rè àmọ́ bí kú bá dé lónìí àfà láhìlá ìlàlá bisimilayi kọ́mọ wọn lọ wàláhì ilẹ̀ àsìmù kó sebi tá a dúró sí yìí lóde bisimilayi kọ́mọ wọn lọ. ẹni ọba lẹ bọ tọba pakati pakati mẹnaka yìí ẹni ó bá lẹ́bọ̀ lọ́hùn rẹ̀ ní kó ọmọdé tí ọmọ wa gbọ̀n rìrì ní tó bá ilé mú wọn bàbá yín ọlọ́pàá tí ẹ pé kíkú ọmọ ọmọ lọ tẹ́ ẹ mú àwọn pásítọ̀ tí ẹ ní kíkú ọmọ ọmọ lọ àbọ̀tá wọ́n pé kúrẹ́ lọ sáàmù abẹ́rù kú ni láíláí àbọ̀tá láyé tó sì mọ́ra alukurani lọ kẹ́hìndé nu gbogbo òwe ó sì sọ fún wa pé gbogbo ẹ̀mí pátá ni ó tọ́ kú wò àwọn ẹ̀rọ gbọ́dọ̀ ẹ jẹ́ sí dáadáa o ẹ jẹ́ sí dáadáa o bàbá wa tó wá aṣọ ayẹlẹ̀ tí wọ́n lọ sọ́run yìí náà bàbá wa bọ̀ kìnní agbájẹ́lọ́lá kọ́lọ́ bá ní kẹ́ wọn kọ́ bá ní tẹ́ wọn sáfẹ́ fẹ́ rẹ iwájú tí wọ́n kọjú sí kọ́lọ́ mọ́jì ó bàjẹ́ ẹ̀yìn tí wọ́n fi ilẹ̀ náà kọ́lọ́ mọ́jì ó dàrú ọ̀la àpẹlẹ̀ ńlá ilá ilẹ̀lọ̀ ọ̀la àjẹ́ kan ṣoṣo ọlọ́run òjò àánú òjò òdùnnú òjò òkẹ́ kọ́lọ́ bá rọ sí sàárè wọn gbogbo ẹ̀yìn tẹ́ wá wá náà ọlọ́run ṣe ní kíákíá báyìí kọ́lọ́n jẹ́ mi gbogbo yóò gùn bí ìyẹrẹ tọ́ bó mi. àwa yìí dúró lágbo fújì àmọ́ ń gbàdọ́jà yìí pé ẹ kọrin náà kò sí tá a fẹ́ ṣe àní kí ẹ gbàlù. àfa yìí dúró lójó lódejó àmọ́ bàbá ṣe wá á tẹ̀lé bẹ́ẹ̀ náà ni. nídìí èyí bisimilayi kọ̀ọ̀kan kúlẹ̀ aláwọ̀ kọ́lọ́ bàbá ń sáré bisimilayi rahman rahim kulu wallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa yam lakun lahu kufuwan ahad Ọlọ́run jẹ́ mi gbogbo wa o gbókí gbogbo ẹ̀yin yẹn o ẹ wọ́n fẹsẹ̀ já wáyà kí ni. ẹ bá ní fún bàbá wa látẹ̀wọ́ tó ní. ẹ dákun ẹ fáwọn àfa wa látẹ̀wọ́. sẹ́wù wanu sheik suleiman baba ẹ ohun ò ní tán lẹ́nu yín àmín àmín ayé yín ò ní dojú rú àmín adúpẹ́ ọlọ́run ibi tá a bẹ́tò dé yìí àwọn ọmọ olókùú wa ṣàfihàn wọn mọ́mọ́ ẹ kú ìjókòó ẹ kú àṣeyìndì ẹ ọlọ́run ní ṣe lẹ́yìn nìkan àmín àmín àmín àwọn ọmọ ìlọ́kọ ẹ o àwọn ọkọ rèé o ẹ náà ni àwọn ọmọ ṣe lédè bàbá wọn ẹ yẹn mọ̀ kúrà ẹ má bọ̀ wọn ni kẹ wá sí àfihàn ara ń sìn ẹ káwọn èèyàn kàn rí wọn ẹni pé bàbá yìí kì í ṣe kọ́kàn wáyé ọkàn lọ bẹ́ẹ̀ èyí lọ́sẹ̀ dé inú àwọn bàbá ẹlẹ àwọn ọmọ òkú ni. ẹ ẹ ẹ ẹ sà ẹyin dà ẹyin dà ẹyin ẹ ẹ jọ ẹ jẹ́ kí bàbá kọjá torí ọlọ́run ẹ gbé ẹ ẹ jọ ẹ ẹ kàn bá mi ṣe àdúrà ṣókí fún wọn kó wọn má rí jà ní orúkọ jésù ó kéré o ní orúkọ jésù ẹ bá mi fi díẹ̀ sí ẹ jọ ní orúkọ jésù a fi àwọn ọmọ wọn ilé ọlọ́wọ́ olúwa wá tọ́ wọn sọ́nà rere lẹ́yìn ikú bàbá wọn má jẹ́ kẹ́rù ó bà wọ́n dúró tì ọlọ́run aláàyè màmá wọn náà ó dọwọ́ rẹ̀ bá wa mú ọ̀rọ̀ olúwa wà pẹ̀lú wọn dúró tì mọ̀sẹ̀kú náà lákùúfà lórúkọ jésù olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù. ẹyin olúwa ló kù. ògo. ẹ bá ní bàtà fún bàbá wa ẹni ojókòó. wọn ní ká lọ jókòó. ìwọ̀n bá àdúrà ní ẹgbàá náà àdúrà ni. ẹ ṣeun báyìí ètò tẹ̀síwájú ní pẹrẹwu ètò tẹ̀ sí iwájú kí kí ló ń fẹ́ sọ fún ẹ kó má gbogbo lẹ́nu. ẹ bá mi dó ẹ bá mi dó ara àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ló ẹ ní o wẹ́ẹ̀ sọ ọmọ mi. ọmọ yìí ni. Ah, eh, ah, eh, eh, yẹlẹ ọmọ yìí ní sẹ́mi pé tá a bá ń serú kaba yìí àmọ́ máa fẹ́ kọ́ sọ́ra nkankan bóyá o náà lórí kìdí òkì bàbá kùsùwẹ̀ mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ wá sí ẹ̀yin tí ẹ wá sí òkú bàbá bàbá mi mo kí yín lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọmọre ní ó gbẹ̀yìn ẹ̀yin náà o mo kí yín lọ́pọ̀lọpọ̀ o mo sùn sókè mo lálàá mo rí ṣífù tí wọn ì tí wọ ìjọba ọ̀run nítorí iṣẹ́ ribiribi tí wọ́n ṣe sílẹ̀ wọ́n wá ní kí n jíṣẹ́ fún yín pé èèyàn méje tí ó bá kọ́kọ́ dìde níbi tí a wà yìí yóò kú yóò lọ bá ṣífù níbi tí wọ́n wà wọ́n ó sì jọ wọ ìjọba ọ̀run rere mo jíṣẹ́ tọ́rọ́ mi o mo kí yín o. wọ́n jíṣẹ́ o wọ́n jíṣẹ́ o. ẹ ṣeun. kéde ẹ wo ta ni. ṣe bọ́ kọ́ yín ni. ọkọ mi kọ́ àgbàdo pati náà. bẹ́ẹ̀ ni. wọ́n bí lọ́ọ̀dẹ̀dẹ̀ lọ wo ẹni tí lọ́ọ̀dẹ̀ lọ́wọ́ ẹni tó ṣubú mẹ́wọ̀n náà. ṣé ọ̀fẹ́ ṣòfò. kí ló dé. ṣé òfò ọ̀fẹ́ ṣe ọ́. Ah, ah. mo rò pé olórí burúkú ni ọ́. ṣé kí n lọ ṣé iṣẹ́ tèmi ni láti máa lọ wo ẹni tó kú lágbo ṣe fẹ́mi sì ni mí mo jẹ́ ọmọ olókùn ni sórí iṣẹ́ olórí burúkú tó gbà fún mi iṣẹ́ olórí burúkú ah kameraman kí ni wọ́n ṣe lórí ìjòkó ìwọ lọ rìkọ́dù àwọn tí wọ́n ṣubú lẹ́yìn eh, káàmọ́tẹ́ eh. rìkọ́dù. wèrè ni ọ́. Ah, níta ẹ máa rí àwọn mọ́tò àwọn eléré jẹrẹ́tọ̀ ẹ tẹ bá ti débẹ̀ ẹ tẹ bá ti débẹ̀ máa rí. ẹ mọ̀ àwọn ọ̀rẹ́ mi ta ló ti. Yóò rẹ̀. Ṣé o sì? Pàtẹ́ tí kó jíjẹ kó lọ mú wọn tí o fẹ́ kó bá mi ẹjọ́ torí ọlọ́run tí o bá ní sí o ẹ má yẹ kó rí mi burú o kẹ́ni kankan má dìde kẹ́ni kankan tẹ̀ má dìde kó mi tà wá yìí o kójọ́ ọjọ́ mẹ́sàn-án la fi máa jókòó síbi ìbí tá máa wà ré o ẹ má dìde o má kó bá mi. mọ mi sọ̀rọ̀ sọ fún mi pé owó rúkọ ẹ̀yin tẹ̀lé ń bàjẹ́ ṣé mo rí pé o sún ikú tó sàn. má sọ ọ́ dìjà àníkẹ́ni kankan ṣáà jẹ́ kí ló mú kó lóòótọ́ ti lé fún ọmọ rẹ̀. ó ti tó. àmọ́ mi sọ yẹ pé ọ̀rọ̀ kúlà sọ yìí náà. sóòótọ́ ni wọ́n ṣe gbà pé iṣẹ́ làwọn pilot ṣe bẹ́ẹ̀ ni ẹ̀wù àti dùkú ọba adúlẹ̀ ni wà báyìí àbá mo ti ṣe àtàwọn àtúntò pọ̀ gan-an wọ́n wà lọ́nu mọ́tò ìjọ́ ni mú àwọn tí a lè mẹ́fẹ̀ẹ́ wa káwá kí àṣìlọ́ lọ́ọ́ pàlù bẹ́ẹ̀ ni ẹ̀ṣọ́ lọ́nu mọ́tò ẹ̀ lọ́nu tí a lọ́ọ́ mú tí a wà. tó bá dọwọ́ ẹ̀ ìyá kálukú àgbọ̀n ìdílé ń kàrà òkú lọ ìgbé ẹ wọ́n ṣe mi ò wọ́n jẹ mi lọ ẹ̀dá fún. alhamdulilah hmm? orí abàjẹ́ ni kí ni ọmọkàrà wọn àlééfà sọ ọmọ tó ń sọ lẹ́nu ta ọmọ kékeré sọ ẹsẹ̀ ń gbà tiẹ̀ gbọ́ lọ́ọ́ yẹ mú tí àwọn mọ́tò fún mi jalè. wọ́n jẹ ń lẹ jẹ ń jẹ mọ́lẹ̀ jẹ ń lọ. gbogbo yẹn ẹ̀yin ọ̀bẹ dìde báyìí. ilé ìbáyé gbọ́rọ̀ wọn wọn ò lè bẹ́ẹ̀ mọ́ fún bàdá àwọn ìjọ ẹ wò ẹ lọ ẹ jẹ́ ọmọ ìjókòó báyìí nígbà nígbà wáyà sílẹ̀ bá máa àtàwọn ọmọ bàbá àti abáfẹ́ lọ. ìwọ̀n ìwọ̀n ti máa lọ́dún ní àpótí ti nàbíù. náà àgbà fọlọ́run náà. àwa ní ti tẹ̀yìn sí náà ní tẹ̀yìn sí nígbà ọmọ iná wa ń sùn àtùkù táà ń ṣe àdúrà lọ́tọ́ yẹ kó sọ́ yẹ kó sun òfò. ìyá ayé mo mo mo mo mo mo lè mórí ní ilé nígbà kémi tó lọ tèmi. ọ̀nà gbígbé òun mọ́tò kù ó gbòó lè gbìyànjú òun lè ilé yìí ara yọ̀ ọ̀jà rárá bí ti ń wọ̀ ẹ dákun màdàmú ti bẹ́lẹ̀ ẹ ní pure water nù mọ́tò ẹ bá mú. pure water èmi ò lè dìde o. Ah, ṣé ẹ wá ní kí àwọn tèmi lọ mú pure water wá ìka níyìn o. síyàwó eh, yín. ìyàwó mi kọ́ ìyàwó mi kọ́ kọ́ lọ mú pure water wá fún yín ẹ̀yin ò ṣe náà mọtí ẹ̀ tẹ̀ náà mú kàdámù yín tẹ̀ tẹ̀ tẹ̀ fẹ́ràn ẹ dákun tó ọ lọ ẹ jọ o ìgbà ìgbé ìmọ̀dé báyìí. ọ̀run ọdún lọ ẹ̀rù ju ayé bá fẹ́. àṣọwọ́ epo nìkan láyé ń bá nílá. tó bá dọwọ́ ẹ̀jẹ̀ ìyá kálukú wa ẹbí yàrá ọ̀rẹ́ àtọ́jú ìrìnà ah! gbogbo fẹ́. olórí ẹ̀sìn gbogbo oníṣẹ́ olúwa pátá bá fẹ́. Ah! àríkòyẹrí ní kálukú náà ní kíákíá bá fẹ́. ìgbàgbọ́ ti sọ nínú ah, ọkọ̀ ẹni tí ó wà ní bá fẹ́ jọgbọ́n tí ti lọ fún àti àwọn eré àbọ̀jọ́ mọ̀ kó lọ mọ́tò jáde. àgbà ti dẹkùn wọn kó wa lọ́wọ́ àfẹ́ ọ̀run òdùn lọ ẹ ayé lọ́rẹ́ àfẹ́ ẹni ò máa yẹ ẹ wo báyé ṣẹ̀jẹ̀ àfẹ́ ìgbàgbọ́ sọnù ó tí ó. tún jí kílé torí ṣe báyìí fún mi bó wà lásìkò láàrùn tó ti kúrò lé tó ti wà égbé sí i tó dé mọ́ kọ́ndíṣọ̀n tó fún mi sísílẹ̀ sílẹ̀ kó tó lọ kílé torí ṣe mí báyìí náà tún jí. ẹ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ibi tí mo wà yìí <laughs> eh, agbede méjì ayàtọ̀ ń rí o ọ̀rọ̀ ara mi ò tiẹ̀ yé mi mọ́ báyìí ọlọ́ọ̀ nìkan ló lè yọ níbi tí mo wà yìí. túnjí kúlẹ̀ tó yín ṣe báyìí fún mi náà ò dẹ̀ jọ wálé náà mi mo bára mi ṣe ń ṣe mí. ọ ibi ìsú lórí ibú ni ọdún ọdún máa kún fi tiẹ̀ kó bá mi ń pè ọ́ ń pè ẹ̀ padà má pè ẹ̀ tí ah túnjí ah túnjí kò fún wọn mi lẹ́nu èmi bá mi mo fẹ́ gbà bá ìtòyìn ọlọ ah. ọ̀gbẹ́ni òun disturb mi tó bá fẹ́ rìsí ìkòrò rẹ̀ sí ìfòta kó jẹ́ kó rí ẹ pé. ọmọ orí ibùsùn ẹnu ṣé tẹ́kí ṣe tèmi o oríta ta wà oríta kó lórí dorí rẹ̀ mú ní owó. kò ní dá fún ìyá ẹ̀ ó gbọ́ ìdẹ́kùnrin rẹ̀ sí ìfòta ah! ibikíbi tí mo lè lọ ni ìgbà tí ìdánwò ààyè bàdé lọ́dọ̀ Jésù nìkan lèmi ó wá Jésù nìkan lálábò mi ẹjọ ẹ níbi tí ọ̀rọ̀ lè yìí Èṣù ló gbé ogun Èṣù kò sì lè dúró de Jésù bó dúró àwọn òògùn bí ó ṣe ṣẹlẹ̀ yìí agbára tí èṣù ní lónìí lónìí lónìí lónìí lónìí lágbára náà wọlé níbi tí ọ̀rọ̀ dé yìí a ṣẹ́gun èṣù lónìí ọ́ wọ́n máa wù mí máa dídé tó kẹ́ máa pọ́ùn rárá pé olúwa ó yẹ ogun náà kó tẹ́ ṣùgbọ́n mo fẹ́ fi àmì agbára ọlọ́run hàn lónìí. Pastor Paul Pastor Samuel Elijah olúwa ti gbóhùn tó wí ẹ wá dìde ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbé ohùn sókè rárá ẹ ń gbéra ẹ wá dìde ẹ wá gbé àdúrà náà lọ́rọ́ wípé ogun náà èyí tó so gbogbo ènìyàn mọ́lẹ̀ tí wọn ò lè dìde. ó yá dìde àdúrà ó yá dìde. Ah, ah. èmi ò ṣe tán ikú ọmọ mi ò ṣe tán ikú ẹni bá rò kúrò mi o kó máa rìn ṣó lọ́rùn. olùyà ẹ mọ̀ pé kú ti dé ẹ mọ̀ pé kú ti dé bí wọ́n bá bí yìí dára o ẹ yẹ dìde sókè o yẹ dìde àdúrà gbé. ṣe tá ikú ẹbí wa ò ṣe tá ikú ẹni bá rò wá o kó máa rìn sólọ́run. pé èyí ò ṣe tá ikú èmi náà ò ṣe tá ikú táwọn náà bá bẹ wà dìde o kó yà á dìde sókè o. ọsílẹ̀ ọlọ́pàá jẹ́ yẹn tani yẹn bá wù ú máníjà ìbí máa sọ sílẹ̀ o. ṣé máa rán iṣẹ́ tì ní. àmọ́ ní máníjà ẹ mọ fọ́ ẹ yọ sùn lóko lọ́rọ̀ mi o. bí ah, ó dọ̀lù yẹn wá bẹ̀rẹ̀ bá lé fóònù bá dì mí. ẹyà tètè lé mi orí yín fún lọ́rọ̀ yín nísìn nísìn lọmọ sọ̀rọ̀ tán ọmọ ń sọ̀rọ̀ kò tó tẹ̀dú kan ẹnìkan sa gidi ń bẹ̀ ó kú ọ́ sóko dànù fún àti ẹ̀ fi ẹ wá ní kémi ó dìde. ṣáwá ni wọn bá mi lẹ́ẹ̀dì jẹ́sẹ̀. kò kàn mí ẹ̀yin náà rí yẹlẹ wọ. ẹ ti dé kọ́ tí mo fẹ́ ni kẹ́ ṣe fún mi. ẹ lọ pàjẹ́. ẹ lé mi kúrò ní ẹgbẹ́ yín gbà náà. alẹ́ yìí o ṣe. bọ́kẹ́ pé oṣù méje bọ́kẹ́ pé oṣù méje èèyàn bá tó pé méje náà yìí ìgbà náà nítorí rè wọ́n ń dì yín. èmi náà fún mi bí iṣẹ́ yóò wọ. ẹ wo ẹ bẹ dá sí. ọkàn yìí. ọkàn mi ẹ já mi sùúrù sùúrù. gbogbo tí ń náà àwọn náà rò tì. bí ọ̀gá bá ń bọ́ ọmọ iṣẹ́ sọ̀rọ̀ kọ́ ọmọ iṣẹ́ gbọ́. ó bọ́ sẹ́nu ọ̀gá ṣe mo tẹ́wọ́ mo sọ fún pé mo bá fọ́ọ̀mù mọ́níjà ni ṣé mo fọ́ fọ́ọ̀mù mọ́níjà ni kí ni ó dìde ẹ̀ ń sí èrè ayélujára jáde ìrẹ́ lọ́ba apá mo lè sùn mo lè gbádùn sùn lọ kí máa sùn lọ yẹnyẹn. babaláwo sọdẹ wọn ni kúkú bá dé àná. èèyàn mẹ́fà ló kú ẹnìkan ti kú o ẹnìkan ti kú o kéèyàn mẹ́fà ẹnìkan ti dé. èèyàn mẹ́ta ìgbà ẹ̀rọ iṣẹ́ tì. onílù ẹ lọ pa jẹnẹrétọ̀. mo ò lè pa o ìbẹ́ ah. gbọ́dọ̀ sọ pé tí ọba ìdí yọ máa kú èyí ah. fẹ́ kémi kú ni. o. ọ̀gá wa yẹn jí Yeah ìjọ nílé lára yìí ẹ̀ ń tọ̀ sára lórí ìjókòó yìí. báwo lè jẹ́. ẹ jẹ́ báwọn wá kí ọ̀dà. ẹ wò ó wọlé ètò tí mo gbọ́ ẹ ti wá ìgbà wọn ṣàtẹ́lẹ̀ mi kí wàá fẹ́ ṣe orí burúkú orí burúkú kí wàá fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe wà kí ló pẹ́ pé mo lè mo tọ̀ sára o tẹ́lẹ̀ mo ìjókòó yìí mo lè yàgbẹ́ sí ara. ẹ délé yín. ilé ìjẹ. bàbá yín náà. tẹ́ bá tún tún sọ tẹ́ bá tún tún sọ ọtẹ́ rí tẹ́lẹ̀ rí yẹn wà lẹ́kọ̀ọ́ tẹ́ gbogbo olúkọ̀ jọ yìí ló máa bàjẹ́ lójú ẹ̀ ẹ̀tún ṣe pé lẹ́ńtà tẹ bá tẹ́gùn jẹ kó dá báyìí náà. ìdájọ́ ló ń fọ́ tẹ́gùn tó bá lè jẹ́ fún mi jáde jáde ọgbọ́ta. ọlọ́pàá amúnilá amúnilá jẹ́ ìwọ ní pépé gọ̀. o ò lè bọ́ ní òkè. lọ́tọ̀bọ̀lẹ̀ ah! kí ló ṣẹlẹ̀ yìí. àgẹ́lẹ́gòdò òfin mú ara wọn mọ́nu. Ah! Eh? Eh, eh, àbí kí ni mò ń kí ni ń ṣẹlẹ̀ báyìí ẹ̀ sánú. olókì ni yóò fi bí àjàgbé ń jẹ ọkọ̀ òfin bí àjàgbé ń jẹ ọmọ ìdíbẹ̀. ọ̀rọ̀ di ọ̀rọ̀ kú olúwo bá pòórá ń tiẹ̀ kò sí wàhálà àwa náà àwa náà ó fi yé e pé níbi tá a wà lónìí ṣé bá gbogbo àwọn èèyàn wá ti gbìyànjú wọn rí ṣe <laughs> ewé ń jẹ́ ògùn sí ń jẹ́ ògùn tí ọba jẹ́ ewé ẹ̀sọ́ tán lórí ata. bẹ́ẹ̀ni. lisa bara ọsọ. ǹdáyé. inú mọ́tò inú mọ́tò bàbá ọ̀gbọ́dọ̀ kọjá inú mọ́tò bí ọba sì gbọ́kọ̀ lọ́wọ́ bá jẹ́ lọ́lọ́ ẹ̀ má dùn tí ń bẹ lẹ́yìn kí ni wàá ká sáà kí ni gbogbo yẹn nílé kọ́ mi. bí kú bá ń paláwí òbí ọ̀tọ̀ ní ìjọba wa. ẹ dákun nísà mélòó ní ibẹ̀rẹ̀ hàn ní. nísà kan náà ni. sẹ́sẹ̀ mi ó kúrò ní nínú méje ẹyọ kan lọ ó kù mẹ́fà bẹ́ẹ̀ bá ro kúrò mí ọmọ ẹyọ fọmọ ẹ̀ jí o. lisa hmm? àpè tuntun ní máa ń sọ̀rọ̀. àpè tuntun lẹ̀. ẹ sẹ́ni dá sọ̀rọ̀ yìí ẹ bá ń gbà bá ṣe tá a délé ká tó bára wa wí. bàbá àgbàlẹ́sàjẹ́ ilé àwọ̀ yìí. adágún rẹ̀ adágún rẹ̀. ahẹ́rẹ́ òkú wọ nìkan nínú oko ẹ̀rù ọba bàníjù bẹ́ẹ̀rù bá bàbà níjù ahẹ́rẹ́ asáré tó kọ wálé adíyàbọ̀ ọ̀run mìlá níjọ́ tí bàbá ń tìkọ̀ ní ọ̀run bọ̀ wá kàn ní ayé tó ń kó kú tó ń kárùn kí tó ń kó àrùn ilé ìgboro kiri gbogbo ẹni bá pé kí n kú ó ń tọ̀ wọ́n kú bá jáde ẹni eh, bá gbé kí kú yóò iṣẹ́ kú yọ̀bọ̀ yọ̀bọ̀ ẹ̀sìn ẹ̀ wá ju kí ìdílé yẹ̀ lórí àgbẹ̀tì ẹ̀ bá. o mo ni dídé kọ́lọ́ rẹ̀ mú ẹ a wa látò mọ̀ tí ń pàṣẹ. ẹ máa ń tẹ̀sẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà níyìn ẹ fáǹsẹ̀ ju márùn ìkan dìde láàrin wa àpò ìró àpò ìjọrò. tó bá kọrin tàbí tí n bá gbọ́ lójú. yé inú mi hmm, inú mi màmí inú mi inú mi àtúwọ̀ ọlọ́run ọ̀sán mi inú ìdúró rẹ̀ inú mi kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀ inú mi inú mi ọmí yẹ ah ah inú mi inú mi ọ. Yeah. ẹ yabulu. ya bólú. bàbá kẹ́mi ọmọ inú kẹ́mi tó ti bẹ̀rẹ̀ ẹjọ́ mi ìdẹ níbi tí mo lè gbé ọlọ́run ní ẹjọ́ torí ọlọ́run. inú tún ti bẹ̀rẹ̀ àbí mo fi ọlọ́run bẹ̀ mo fi ọlọ́run bẹ̀ ó ní ṣe orí burúkú mọ̀ èyí tó ti ṣe tẹ́lẹ̀ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ẹ wọ́n ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa gbé ara yín lọ sí hospital ẹ jọ̀ọ́ èmi náà ti wà nínú danger báyìí páńpẹ́ ti mú mi báyìí. Ah, kò dá o ah, kò dá irú bí problem báwo mi ẹ ṣàrí mi níbi tí máa gbọ́mọ yìí lọ. ṣé ìwọ wèrè ìyá Bólú sórí ẹ sórí ẹ ṣì ń pèsè àtúnṣe ìṣeré dáadáa ní fún mi jọ. ó ga lára ẹ̀yìn ọkùnrin ìyàwó lẹ́yìn kọ́ nìyẹn iṣẹ́ ń gbọ́ bó ṣe ń tara tó ń sọ fún yín pọ̀ mọ́ ẹ tètè lọ bá o ah, ah. ẹ tiẹ̀ máa wo wọn kó já lórí fóònù yín ẹ tiẹ̀ nítara bá mọ́. madam tó nítara ṣé ẹ wọ wèrè ṣé ẹ gbádùn ṣé wọn máa dín ata láàrin orí ẹjọ ọ̀rọ̀ yóò kan yẹn má dá sí ah, oh. mo lè fún yín ládírẹ́sì kẹ́ bá mi lọ ọbẹ̀ kẹ́ lọ àtẹ́ǹdì sí wọn. ìjọ torí ọlọ́run. aṣọ́wó ẹ̀jẹ̀ kí akálukú àgbọ̀n mú wọlé lọ́wọ́ ẹ̀jọ̀ ẹbí yàrá ọ̀rẹ́ àtọ́jú. Hello. ẹ̀rọ dọ̀tun báwo ni mo lọ wà wọ́n ti ní kí wọ́n rí ìdùn ní eight o'clock lọ́la o. ẹ wọn wọn ò ní bá a sùn sí next week ni. ẹ next week what eight o'clock lọ́pọ̀ fún ẹ tó bá wọn ẹ̀kọ́ má tètè wá tó bá tètè wá eight o'clock yẹn lọ́la lọ́la báwo fún olóòzẹ̀ yẹn. mo bọ́lájú kò lè yí ẹ ibi tí mo wà yìí ah, ah, ó dangerous gan ni mi ìjọba mi bẹ̀ wọ́n kó bá mi sùn sí next week. ìrẹ́ta kò tètè dé láàárọ̀ ọ̀la tó ti gbọ́. ok ok mo ti mọ̀ mo ti gbọ́ mo ti gbọ́ ṣe. mo ṣe láyé mi ah, ta ló gbé mi wá sí bí. ṣé ṣé òṣì mi báwo ta ló kẹ́ra jẹ́ ìgbọ̀gbẹ́ sí ṣé orí láyé láyé ẹ̀ tó àfikún tó àfi lọ sọ́run àpájù má dá sí mi mọ́ o. mo ń ṣe ohun kí. ẹ̀rú ṣe tiẹ̀ kókókókókó ní burúkú lọ jàre iṣẹ́ náà ti pè yín nítorí mò ń gbọ́ tẹ́ ẹ sọ̀rọ̀ iṣẹ́ kan. ọlọ́run tí wàá dẹ̀ gba etí ọmọ tẹsẹ̀ lébò ni ṣé wòde ni ẹ ni ọ̀rọ̀ sí mi ni àgbẹ́sà ó ṣe o ó ṣe ìdọ̀tí ọlọ́run pt ṣe tiẹ̀ ló gbọ́. àti pé òǹkú tún mi pé àwọn yorùbá sọ pé kíyàn fi irun dúdú ṣiṣẹ́ kó má bàa fi irun funfun ṣiṣẹ́ nǹkan tí mo rò nìyẹn mo bínú. kò sẹ́ni tó fẹ́ kú báyìí. ẹ gbọ́dọ̀ sí wọn lẹ́nu ẹ jọ èmi náà mọ̀ pé inú ẹ̀ níṣẹ́ lápá ẹ gbé yàgẹ́ ìkúkú bá mi lọ sí kọ́mìnì yẹn tẹ́lẹ̀ oníṣẹ́ ti níṣẹ́ ti olórí ẹ̀ ọmọ gbogbo tá a fẹ́ kú. olórí ẹ̀sìn gbogbo òjíṣẹ́ olúwa pátá tá a fẹ́ kú. àríkúyẹrí ni kálukú dà ní kíákíá tá a fẹ́ kú. ìgbàgbọ́ ti sọnù wọn ó tẹ́ni tí ó wà rí tá a fẹ́ kú. ọ̀rọ̀ wọn ti bẹ́yìn yọ fóníkálukú tá a fẹ́ kú. gbangba ti dẹkùn mọ́ kó wa lọ́wọ́ tá a fẹ́ kú. ọ̀run ọdún ń lọ ẹ wojú ayé lóde tá a fẹ́ kú. ẹni ò ẹ wo báyé ṣe jẹ́ tá a fẹ́ kú ìgbàgbọ́ sọnù ó kẹ́ni tí ó wà ní. tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn ẹ wáyé lóde. tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má sẹ́ni tó fẹ́ rọrùn ẹ wáyé lóde. ẹyẹlẹ yìí bónílé jẹ bónílé mú la gbọ́. tá kú kó wá dọjọ́ ikú ẹ̀ kó wá yẹrí. tá a fẹ́ kú. ọ̀run òdùn lọ ẹ wojú ayé. tá a fẹ́ kú. àṣọwọ́ epo nìkan láyé ń bá nílá. tá a fẹ́ kú. tó bá dọwọ́ ẹ̀jẹ̀ kí akálukú àgbọn mú. tá a fẹ́ kú. ẹbí ará ọ̀rẹ́ àtọ́jú lùmọ̀ gbogbo. tá fẹ́ kú. olórí ẹ̀sìn gbogbo òjíṣẹ́ olúwa pátá. tá fẹ́ kú. àríkúyẹrí ni kálukú dà ní kíákíá. tá a fẹ́ kú ìgbàgbọ́ ti sọnù o ó fẹ́ ni tí ó wà rí tá ń fẹ́ kú ọ̀rọ̀ wọn ti bẹ́yìn yọ fóníkálukú tá ń fẹ́ kú gbangba ti dẹkùn wọ́n kó wa lọ́wọ́ tá ń fẹ́ kú ọ̀run òdùn ń lọ ẹ wojú ayé lóde tá ń fẹ́ kú ẹni ò máa yé ẹ wo báyé ṣe jẹ́ tá ń fẹ́ kú ìgbàgbọ́ sọnù o ó kẹ́ni tí ó wà rí tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn ẹ wáyé lóde. eléyìí bónílé jẹ bónílé mu la gbọ́. tá n fẹ́ kú. kó wá dọjọ́ ikú ẹ̀ kó wá yẹrí. tá n fẹ́ kú. ọ̀run òdùn lọ ẹ wojú ayé. tá n fẹ́ kú. àṣọwọ́ epo nìkan láyé ń bá nílá. tá n fẹ́ kú. tó bá dọwọ́ ẹ̀jẹ̀ kí akálukú àgbọn mú. tá n fẹ́ kú. ẹbí ará ọ̀rẹ́ àtọ́jú lùmọ̀ gbogbo. tá n fẹ́ kú. olórí ẹ̀sìn gbogbo òjíṣẹ́ olúwa pátá. tá n fẹ́ kú àríkúyẹrí ni kálukú dà ní kíákíá. ta ń fẹ́ kú. ìgbàgbọ́ ti sọnù o ó tẹni tí ó wà rí. ta ń fẹ́ kú. ọ̀rọ̀ ó ti bẹ́yìn yọ fóní kálukú. ta ń fẹ́ kú. gbangba ti dẹkùn mọ́ kó wa lọ́wọ́. ta ń fẹ́ kú. ọ̀run ọdún ń lọ ẹ wojú ayé lóde. ta ń fẹ́ kú. ẹni ò máa yé ẹ wo báyé ṣe jẹ́. ta ń fẹ́ kú. ìgbàgbọ́ sọnù o ó kẹni tí ó wà rí. ta ń fẹ́ kú. ta ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ ń fẹ́ kú kò máa má sẹ́ni tó fẹ́ rọrùn ẹ wáyé lóde. ẹyẹ léyìí bónílé jẹ bónílé mú la gbọ́. tá ń fẹ́ kú. kó wá dọjọ́ ikú ẹ̀ kó wá yẹ rí. tá ń fẹ́ kú. ọ̀run òdùn lọ ẹ wojú ayé. tá ń fẹ́ kú. àṣọwọ́ epo nìkan láyé ń bá nílá. tá ń fẹ́ kú tó bá dọwọ́ ẹ̀jẹ̀ kí akálukú àgbọn mú. tá n fẹ́ kú. ẹbí ará ọ̀rẹ́ àtọ́jú lùmọ̀ gbogbo. tá n fẹ́ kú. olórí ẹ̀sìn gbogbo òjíṣẹ́ olúwa pátá. àríkúyẹrí ni kálukú dà ní kíákíá. tá n fẹ́ ìgbàgbọ́ ti sọnù o ó tẹ́ni tí ó wà rí. tá n fẹ́ kú. ọ̀rọ̀ wọn ti bẹ́yìn yọ fóníkálukú. gbangba ti dẹkùn mọ́ kó wa lọ́wọ́. tá ọ̀run ọdún lọ ẹ wojú ayé lóore. àfẹ́kù. ènìyàn máa yé ẹ wo báyé ṣe jẹ́. àfẹ́kù. ìgbàgbọ́ sọnù ó kẹ́ni tí ó wà rí. àfẹ́kù. tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú tá ń fẹ́ kú kò má má sẹ́ni tó fẹ́ rọrùn tá ń fẹ́ kú tá ń fẹ́ kú. fẹ́ kú à ń fẹ́ kú à ń fẹ́ kú à ń fẹ́ kú. àyà méjà lórí inú ká tuntun ọ̀gá lóko inú oníkúrú náà gan pẹ́nápù nínú onírọ̀ ayé ọ̀gá láfẹ́ àfihàn làwọn oríran sàn ìjọ mọ́tò tí ń gbà kó gbáfẹ́ lójú mi rí pé kéèyàn mọ̀nà ọlọ́kadà àtàjà ta newspaper onífẹ̀kún fẹ̀kún fẹ̀kún wọ́n máa ń woro woro ẹ̀yìn tọ́ba ti lọ báyìí tọ́ lọ báyìí ògùn bínú. all right ah two fifty. ní kéne ṣé kò tí a hàn tó bá mi. sẹ́yìn ò gbọ́ pé kò ti wọ́n ni. ní one forty five lọ́wọ́ one forty five hàn ẹ sábẹ̀ sọ̀jọba yìí lẹ́nu two hundred. all right nọ́mbà kí ni. nọ́mbà seventeen. nọ́mbà seventeen. ẹ sanwó. ẹ dìde ká jókòó. ẹ ṣe ọ̀rọ̀ yẹn ní kí n dìde kí n tó gún mi sí mi. àìpèrè ni ẹ jẹ́ stop ẹ ẹ máa bọ̀ jàre ẹ jókòó jọ. wọ́n ní ẹran sí mi bá bẹ́ẹ̀ ní òrògùn òdìdí ẹ̀yọ́ lórí burúkú ẹ bá jí dẹ́ bá ti kórí burúkú ti yín kò lé ẹ mọ̀ wẹ́n dẹ́ kórí burúkú náà ẹ ṣe ọ̀rọ̀ yẹn ní kí n dìde ó lè dẹ̀gbẹ́ mọ́sínì kí n rápálá gorí ẹ̀. ẹ kó sí ìdánù ìdánù ẹ kó pa ti alọ́jọ́ ẹ gbà mí ṣé èmi ni bàbá mi làárọ̀ ẹ wá kí ló fi pẹ́lá àwùjọ túmọ̀ ní olórí gbogbo wọn níbo gbọ́dọ̀ dínú ní gbogbo àdúgbò kò sẹ́jọ́ mọ̀mí nígbà wọn ṣe kárìbà ládùúgbò mi mo ṣe kú ìdí ọmọ dáadé bàbá là ń pọ̀ bá lẹ́yìn ọba kò sí nǹkan mi. ẹ jọ ẹ jọ jẹ gidi lọ àbí àgbà mi wà kọsọmà lórí ibùkún mi fi ṣe wọn mọ ndé yìí mo ṣe jáde. bàbá ò ṣe kọsọmà dáadáa. ń wò torí ará ni kò lè bẹ́ẹ̀ kí n bá sùn èyí á tẹ̀fẹ́ sọ̀rọ̀ ajé bẹ́ẹ̀ni kẹ́mi ò sì kà palago ní onírọ̀ lórí ìlú. olórí ẹ̀sìn gbọ́ngàn ìgbàgbọ́ ti sọnù wọn ó fẹ́ ni tí ó wà rí ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ó ní kálukú ó ń bà sí lálẹ́ bá sí ó ń bà sí lálẹ́ ikú ayé ikú ò ní fa ẹ́ kó jù ẹ bá wa dáadáa wa ìsìn kan. ẹ̀túgbèdé ẹ̀túgbètútúdé ẹ̀ fìdí wọ́gà kiri àdúgbò lòkú báyìí lẹ́sẹ̀ yìí. bàbá sira tó ti wá gbé lógún mi ó tún gbé wà. <laughs> sọ́ni bá ṣe bìdì wá eh, ni mò ń wẹ̀ látọ̀tọ̀ wa èmi náà ọmọ arúgbó ni mi o ọmọ àgbàlagbà ni mi ìwọ lọ dáfà ọ̀gẹ́rẹ́gẹ́ làgbẹ̀ ń wọ́tọ̀ kọ́ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́gẹ́ ọ̀gẹ́rẹ́gẹ́ eh. làgbẹ̀ ń wọ́tọ̀ kọ́ ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́gẹ́. <laughs> ẹ ṣe fa kì í ṣe tẹ́lọ̀gẹ̀rẹ́ rẹ lélẹ̀ eh. eléyìí ni tó bá dé mọ̀ nǹkan ju ìwọ lọ́ọ́ sì kí àwọn yàrá káàkiri ó ń lò káàkiri ẹni bá fojú rí ẹ o ti lò ẹni bá ṣe o ah, ti gbàdúrà ẹ o ti yẹ mi o bí mi ṣe wá rí yìí ètò tó máa lò lára tèmi tó gbọ́ ẹ ṣe mi wàá gbọ́ àṣẹ àṣẹ wo ni mo bá sọ mi tí mo wà òòsà lọ sọ o àfin nìkan kọ́ ni ẹran òòsà o apárí náà ẹran òòsà ni o bí mo bá fi lè bí mi tí mo sí fìlà báyìí ìyàfọwọ́ sàrà yìí mẹ́ẹ̀ má fi ṣépè fún yẹn yọ mu o yọ mu o ìwọ mẹ́jẹ̀ sí orí ṣépè fún ọ. èyí lọ́lùpàá dìde jájà. olórí burúkú ni èmi ò dìde. o bá dìde ni o bá dìde o bá dìde ni ìrọ́lù ìrọ́lù pa. yé yé yé yé yé yé yé. olórí burúkú ni o ni àwọn ṣé mọ́tò rí tí mo ti bọ̀ ni. abasira yóò ti jẹ pọmọ ti pẹ ní. orí ọlọ́bàjẹ́ olóṣù ń bá fẹ́ jẹ pọmọ sẹ́lẹ̀ tó pọmọ. níwájú ajẹ́ pọmọ gbẹ́ngìlì tí ló fi sọ. ó ti yé mi. bàbá sọ̀rọ̀ ọmọ gbẹ́ngìlì ti ṣe ó ti jẹ pọmọ ti pẹ́ ntọ́ bẹ̀rẹ̀ ni pé have you eat pum pípẹ èbó pọmọ ní pum. o ti yé mi ẹyẹ ládùúgbò. àwọn bàtí láfíìdì wákàkiri o ẹyẹ ládùúgbò ẹyẹ ládùúgbò ẹwà owó bàtí. lábẹ́bẹ́ lábẹ́bẹ́ lábẹ́bẹ́ irú òwúrọ̀ ẹ̀lẹ́ dáadáa orí kúkú òlele sọ̀rọ̀ kó ń pèrò lẹ́mi lórí báyìí ọ̀tọ̀ ní ìfẹ́ kẹ́yìn rí mi mo ṣe tètè jí fóònù tí mo wà so n gbomi láyé lọ́wọ́ lele àbọ̀ n gbomi lele lọ́wọ́. n fẹ́ gbé láyé lọ́wọ́ ni. n fẹ́ gbé mi láyé lọ́wọ́. ẹẹ lábẹ́bẹ́ sọ́kọ̀ pé tó ń sẹ́yìn agbára ò lè gbé. ẹ sì tó máa ṣe. ooo mo máa ma dìde tán. tó máa ma dìde tán. ara lè yan mọ̀mọ́ fún ẹ̀dára wọn. ìyẹn ló pa. níta lè yin ilé ajó olè ajá ẹ̀yẹ burúkú akẹ́ gbére gbére. ìyá ló pa ìwà wọ́dí náà. ọba ṣe àyíká tẹ́bi ìwà o. lóye ti máa ṣe e sì kọ́ máa ṣe ìdílé àkóòdì. ẹ tí bàbá dìde tí bàbá ní ọ. tí bàbá lè dìde tí bàbá ní ọ. dìde tí bàbá ní ọ. dìde àṣírí ti tú. àṣírí tẹ̀bi tú. ẹ ọ̀ tí bàbá fi dìbò dìde gbogbo àtọ́ba dìde ìwà já bẹ́bẹ́ àárín tó lè dẹ́kun gbà bọ̀ láyé jẹ́ olórí kúkú la bẹ́bẹ́ la bẹ́bẹ́ la bẹ́bẹ́ tí o ṣe bá dìde ní nǹkan ọ̀tẹ̀lẹ̀ o ẹ̀ sọ kó láti wáyé o la bẹ́bẹ́ dada dada jẹ́ jákòtò lọ́rọ̀ padà jọ jákòtò lọ́wọ́ jọ ní ìmọ̀ràn dìde. ẹ má bọ̀ ìrẹ́lù pa la bẹ́bẹ́ dìde ìfọ̀ orí o dìde ìrẹ́lù pa má bọ̀ la bẹ́bẹ́ o ìfọ̀. kílẹ̀ bẹ́ẹ̀ ṣe kílẹ̀ bẹ́ẹ̀ ṣe torí ẹ̀ mọ̀ fẹ́ fọ́dà sá. Ìwà wọ́dìlá. Ẹ wọ́dìlá. Ìwà wọ́dìlá. Ẹ wọ́dìlá. Ìwà wọ́dìlá. Ìyàlá yẹ. Lábẹ́bẹ́ ní ìṣẹ̀lẹ̀ sí sáré sí o. Dìde. Ọ̀dà. Dìde àjọba àti ìyàlá yẹ. Ògùn ẹ̀jẹ̀. Sábà fẹ́ ìṣòro lọ́bẹ̀ jẹ́ inú ayé bíbẹ́ yìí. Lábẹ́bẹ́ ní tí bàbá ti wọ́dìlá òòlù. Ìwà wọ́dìlá. Ẹ ẹ àyẹ̀sì tó máa ṣe. ayọ́lá àdúgbò wọ́n ti gbé dé o bẹ́ẹ̀ kàdé wọn lọ́dọ̀ owó wa ẹ ti gbé dé. ẹ ìsàbẹ̀bẹ̀ ọ̀yẹ́ ẹ ìlú kò sọlẹ̀ ìwà wọ́dí náà ìwà wọ́dí náà ìwà wọ́dí náà. ọmọ àfisiri fàásì wàá gbọ́ tó bá wẹ̀ kó fi sí wánù kó má lọ kó dà padà kó fi sí tìrì ẹ̀ kàn mí ìwọ ìwọ ìwọ fìdíwọ ìwọ àfìdíwọ you are worthy Lord you are worthy Lord worthy worthy oh you are worthy bàbá bàṣírà you are worthy Lord you are worthy Lord. àwọn ẹbí ẹ mọ di wọ́ọ̀dì gbogbo wọn ń fi di wọ́. you are worthy Lord èsì tó ń lọ you are worthy Lord. bàbá ẹ mọ fi di wọ́. you are fi di wọ́. ìyàrá ìyá ẹ fi di wọ́. you are worthy o. bàbá ẹ fi di wọ́. you are worthy worthy worthy you are worthy Lord. ẹ dábẹ́ bẹ́sẹ̀ mọ̀ kó o ní mi n kò ní lára àdìde dìde lúwa wọn kì lọ. tí sọkòtò yìí bá gbòdì tó bá gbòdì ọ̀rọ̀ alẹ́ ti mi o. mo mọ tó lọ kojú bọ̀ wa náà. èmi mọ kò wọ́n tó mi lọ kojú ẹ ti mo lọ kojú bọ̀. tí sọkòtò yìí bá gbòdì. ìwà fi di wọ ìwà wọ́ọ̀dì wọ́ọ̀dì ìwà wọ́ọ̀dì dé. sọkòtò ti jẹ́ ìjókòó lọ. sọkòtò ti jẹ́ ìjókòó lọ. ibi tó bá lọ àjọ máa lọ ni. sọkòtò ti jẹ́ ìjókòó lọ. ẹ kàn mí. ẹ àjọgbá àjọgbá àjọgbá àjọgbá àjọgbá ìyá ẹ̀kọ́ ti bàjẹ́. ǹdọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe tí mo bá kú kí lọ bẹ́ẹ̀ bà mẹ́ bàbá ẹ̀ jàkàrà mi àkàrà mọ̀ ẹ̀jẹ̀ olórí burúkú ó lè lé tààrà mi òbí jàkàrà o ọ̀nà jàkàrà ẹ̀ lùyẹ mo lórí burúkú kí ló bá yìí ló bá wà. Ah. Ah. Ah, olórí ẹ ẹ ni. lọ kẹ níta kò sí látàlẹ́ mọ́níjà ẹ dákun ọ̀rẹ́ mi tajọ́ ṣe ń sì lánàá dà. mọ́níjà. ẹ wo ẹjọ́ mọ́níjà kọ mi o ẹjọ́ ẹjọ́ mọ́níjà kúrú kọ mi wọ́n ń dì tèmi gbogbo gbé ọ̀rẹ́ yín mi ni àbẹ́ wèrè kan. mo dáná ah, ah. ẹ ẹ wo ẹsẹ rí wèrè níyàwó rẹ o ẹ nísìnyí ìgbà tó náà wà tẹ ló kú lọ

ẹ bá wo ní tọ́lẹ̀tì. Ah. ẹsẹ̀ fẹ́ mi bọ nílẹ̀ wa ẹ rí i. èmi kejì ni ẹ máa wá kí. ẹjọ́ tó lọ́wọ́ ẹ dákun pẹ́nu sọ ẹjọ́ ẹjọ́ tó lọ́wọ́ ẹjọ́ tó lọ́wọ́. ẹ̀yin èèyàn yìí tiẹ̀ ṣì wá ń bí ẹ mú ọbẹ̀ tí lọ́lẹ́yìn ni ẹ lọ́lẹ́yìn a wà ń bì. <laughs> ẹ tiẹ̀ lọ́lẹ́yìn. ilé wa ò sí lọ. Ah, ẹ̀la ojú kan ò ń gbé ilé lánìí o ẹ̀yin àfáà ṣègbè ẹlẹ́yìn ọlọ́run ni yín ẹ̀yin wòlíì ẹlẹ́yìn ọlọ́run ni yín ẹ̀yin babaláwo ẹlẹ́yìn ọlọ́run ni yín ẹni tí kú bá dé ó máa mú yín lọ ikú jẹ̀dẹ̀ ẹ ò lè dìde ẹ̀la ni mò ń gbé yín o ìbẹ̀rẹ̀ mi tí mò ń bọ̀ ta tí mò ń wọlé bí kò ṣe mú mi lọ ẹ̀la ojú kan. ẹ dákun. kíni kíni à ń pè lẹ́la. ẹ ẹ wo ẹ wo ọmọ yín sí ẹni sọ. ẹ wo olúwo ẹjọ torí Ọlọ́run ibi ìbàdàn ti ń lé ẹnu kọkọ lánàá pé tí kú bá dé o. ẹ wo ẹ ẹ pé wọn sí ẹni ẹ ẹ lè ọ wàá mọ ṣé ọmọ yìí ń gbé alẹ́ là lówì ah. ah, orí mi ti ń pè ní sùúrù kí ní sùúrù ọmọ ilé mi máa látòru ti délé mo dúró pé ah, kí ni ẹyìn àpènà ẹdùn ẹlá àbí ẹlà rọ wá. ẹlá kàlàkàlà lélẹyìn ẹlá ràdá. ẹ tí ẹ sinmi atótónu ọmọ ló ń pè wá lẹ́la kí ẹ jẹ́ àfi sùúrù. ẹ ìjẹ́mi náà wí ni pé sùúrù ni kò kú kankan mọ̀ sáà máa dúró dẹ̀ láríwọ̀ yàrá máa láríwọ̀ ẹ̀dínlẹ̀ látẹ̀yìn. ẹ dìde láti wájú. ẹ wọ ẹyẹ yẹn ẹ bó bá jẹ bẹ́ẹ̀ ṣé ọmọ yẹn ìnáwó ló náà wà ẹ jẹ́ kí n fẹ́ mẹ́mi di wò. ẹ jẹ́ kí n fẹ́ mẹ́mi di wò. o ti ẹ fẹ́ràn mi ọdún ọdún ọdún ìjẹ́bẹ̀tẹ̀ ẹ jẹ́ni ndé wò mo bá ti fẹ́ ṣubú ká ẹ̀fà mi o má ti sẹ́mi bí òyìnká ẹ̀pẹ̀ mi o. ọ̀ lè dìde ṣáájú. Oh! ebi ẹ bá ṣe ọ̀rọ̀ kàtìkàtì náà ṣé èmi náà lẹ́gbẹ̀ẹ́ ń bì yìí mi ò fẹ́ pé mo lóògùn ni. nítorí ọ̀rọ̀ olúwo kọ́ ọ bá kọjá bó ṣe sọ o. akụkọ ọsọ gị ọ̀gẹ̀dẹ̀ adíá fún kasi làkàsí sọmọ inu inú àgbọnrìnrègún gbogbo àwọn ọlọ́jọ́ jẹ oluwo wa dìde ó gbogbo wa kan o. ẹ̀yin ọ̀sán kọ̀sán ìyún wa gbogbo wa o àṣé gbogbo wa nìgbàgbọ́ wọ ọ̀múnádóko àti ẹ̀kọ́ sẹ́ni ó wá bẹ́ẹ̀ bẹ̀mí ara ẹ̀ lẹ̀. olúwo tó abẹ́rìwò pariwo ọmọ pariwo jẹ́ ìwọ ìwọ ìwọ ìjà akínyàn ẹ̀yìn òtí wa náà òtí lẹ́yìn ẹ̀mí làkúrẹ́ sí ẹ̀kọ́. àtàtà forí ara rẹ̀ yá ó wá kẹ́ni tó tún gbangba sùn lóye. kò sẹ́ni náà tó tún forí ọkà ọ̀hún. ẹni bá dán ẹ adùn tán. ẹ̀la. báyé ṣe jẹ́ lẹ́ ń wò yí kedere. ẹ̀la. ẹ̀wọ̀ ọmọ ẹ̀ bí wọ́n ṣe rí. ẹ̀la. báyé ṣe rí lẹ́ ń wò yí gbangba o. ẹ̀la. ènìyàn gbójú okùn tẹ ò jẹ́ ní àgbà. ẹ̀la. ọ̀rọ̀ rèé ẹ̀ wọlé ẹnu ọkọ. ẹ̀la. ẹ̀la yẹn rèé ó tún fọwọ́ bójú. ẹ̀la. ó gbé wọn mọ́ra mú wọn mọ́lẹ̀ ẹ̀la o. ẹ̀la. ó gbé wọn dè ó tún fẹ̀ lájẹ wọn. ẹ̀la. ẹ̀la o. ẹ̀la o. ẹ̀la èyí ó lẹ́tìkẹ́. ẹ̀là ojú kan. ẹ̀là. ẹ̀là yẹn rèé ó tún fọwọ́ bojú. ẹ̀là. ó mú wọn gan ó tún fẹ̀là gbé. ẹ̀là. ó yọ sí wọn lójijì ẹ̀là ńlá. ẹ̀là. ó gbé wọn mọ́ra fún wọn mọ́lẹ̀ lá ẹ̀là. ó gbé wọn ni ó fẹ̀là jẹ wọn pátápátá. ẹ̀là ọ̀rọ̀ wa dórí ta. lẹ o àwa ni. bàbá ní bàbá tẹmu lọ lánàá hmm. tẹjọ lọ nígbà tẹtí lọ mo ti mọ pé nǹkan máa ṣe mí èmi ò kàn fura ni ṣó ti yé yín nísìn ìdí ló fi ń wọ báyìí bó ṣe fìdí ń wọ rè kó dìde rìn mí mọ̀kàn tọ̀nà kó lè dìde kó lè gbapá kó lè gbẹ́sẹ̀ ó fìdí ń wọ ni. n fìdí wọ n fìdí wọ bò kí ló dé tó sọ rẹ dáyà ah ọ̀rọ̀ rẹ ti yé mi <laughs> pàtí tá a lọ lánàá ó dìgbà tó bá rí mi kó tó dìde tó bá ti rí mi báyìí tó bá ti dìde o yóò sì dìde. àwọn ọmọ aláàlú náà. àwọn fúlàní náà náà fúlàní lónà ànípa títà lọ wọ́n ní ká má dìde torí ẹ̀ ni ò ṣe dìde tó ṣe fìdí wọ́ wálé èmi ní sọ fún pé kó dìde. àti tẹlọ wọn nà ló dé mi. sì ń gbẹ́rẹ́ ni wọ́n sì ń gbẹ́rẹ́ ni yóò mọ wíwọ́ wọ́n ti sọ nǹkan míì sẹ́ńtà ń sọ náà nù ebi tí o ṣe pé èyí ah, ẹgbẹ́ ẹgbẹ́ òun náà nira òun ọlọ́run ọmọ ẹ̀ méjèèjì ṣe communicate ní gẹ̀ẹ́sẹ̀. ẹ wo bí nǹkan tí mo sọ ni pé pati pati tá a ti lọ ṣe pati tí mo ti ní kó wá lọ ṣe ìgbà tá jòkó ń pati wọ́n wá ní ká má dìde ẹni tó bá dìde yóò tẹ̀lé òkú lọ òkú tó ti kú yóò tẹ̀lé lọ torí ẹ̀ lòun ò sí wá dìde ló ṣe fìdíwọ́ wálé. ibẹ̀ lọ ti lọ ló ń dè. wọ́n nà ní gbàdí ni ìgbàdí náà nà ọlọ́run kí ni wọ́nàwọ́nà ti ń sọ yìí àní patí tá a lọ patí gbogbo oúnjẹ tó lù ẹ jẹ patí gan ti ṣòfò dànù báyìí patí tá a lọ wọ́n ní kó má dìde ó wá fìdí wálé. wọ́n ní pé kó má rìn ibẹ̀ náà ti sọ pé kó má dìde. irọ́ wọn sọ pé kó má dìde òun ló decide láti mọ́ rìn fún rẹ̀ tó ti fìdí wọ́. ẹyin lẹni kó máa fìdí wọ́. èmi ni sọ wọn pé mi mo bí. a ní wọn pati ta lọ pati hmm. pati ta lọ wọn wá ní kí ògbó wájú ògbà tá a wá jòkó wọn ní kéèyàn má dìde. ẹ wo ẹ má tún ọdún mọ ẹ ràn ojúmọ bẹ́ẹ̀ ṣe náà ojúmọ mi yẹn mi ò fẹ́ wẹ ẹ bá lọjúmọ bá lọjúmọ mi dára ojúmọ yìí ah. ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ṣe ni ojú mi kẹ bá mi sọ̀rọ̀ nǹkan ayé mi. kíláàsì tá a fi tara ẹ lọ́rùn báyìí a sọ̀rọ̀ láàrin ju ó dà o pati lọ ni wọ́n ti sọ pé ẹ. ẹ lajú ẹ má dìjú bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ kẹ bá mi sọ kẹ má wojú mi kẹmi náà gbọ́ ọkọ tẹ sọ. àmọ́ mo fẹ́ dì mojú mi pati tá a lọ wọ́n ní ká má dìde wọ́n ní ká má lọlé pé ọmọlẹ́ni tó bá kọ́kọ́ lọlé yóò tẹ̀ ló kú lọ òun ló wá decide láti máa fìdí wọ́bọ̀ nílé èmi náà sẹ́ẹ̀ dé láàárọ̀ yìí ni tó ṣẹlẹ̀ nu àmọ́ nígbà tó wá ti rí n báyìí èmi níṣẹ́ sọ fún pé wọ́n ti tú wálẹ̀ o ó yá dìde yóò sì dìde. ẹbí náà tí mo pè ṣe ọwọ́ ni ẹbí náà tí mo pè ṣe ọwọ́ nígbà tí mo ti rí yín tẹ́tí mú lọ́nà mo ti mọ̀ pé ẹ máa fi ṣe nǹkan bẹ́ẹ̀ fi ṣòwò ni ah. mo ti mọ̀ pé bẹ́ẹ̀ fi ṣòwò ni tó bẹ́ẹ̀ gbọ́kọ̀ tẹ́yìn náà sọ kò sí wàhálà èmi àti yín bíbá yìí a ti máa mú nǹkan ah, lẹ̀ bí wọn bá gbé yín dẹ́nà babaláwo babaláwo ó kàn mọ́ jó nǹkan dànù lásán ni ìwọ ò tiẹ̀ lè dowó kankan ẹ kò sí wàhálà ṣebí kí sáà ti tẹ̀lé ẹ lọ́lé ni kí n ti wọ aṣọ ẹ ó dà jẹ́ ń wọlé kí n wọ aṣọ ká máa lọ. láyéláyé kí lè fẹ́ fà gbogbo ṣe ẹ fẹ́ la gbogbo ṣọ́ọ̀ṣì ní àbíkẹ́ bẹ́ẹ̀ ṣe. a ọ̀rẹ́ wa ń ṣe iṣẹ́ abájọ musa rí pé kò lẹ́ràn létí irọ́ òjò pagogo ni mo fẹ́ lọ pè sọ àní mo fẹ́ wọlé aṣọ aṣọ ilé mo fẹ́ wọ̀ tí mo wẹ̀ ẹ̀ tí n bá ti wọ̀ àjọ máa lọ. ẹ fẹ́ lọ wọ́ṣọ. ẹ ẹ ọya ibo lẹ gbà wá ibi ni ìwọ lọ. kí ni wọ́n pè ní ẹ̀là ojúmọ́ ẹ̀là ẹ̀là yẹn ó tún fọwọ́ bójú ẹ̀là ó mú wọn kàn. ṣé bá lọ́tẹ̀ jáde ẹ dágbére kó di ọ̀sán akẹ́kọ̀ọ́ wọlé. ẹ mọ orí bẹ́ẹ̀ torí èmi fún alára mi ni mo ti gbogbo lẹ̀kùn àti gbogbo wíńdò àti tiwájú àti tẹ̀yìn ìwé torí ohun yín tí mo gbọ́ lóru ló jẹ́ wọn pé ti padà wọnú ilé yìí o báwo gan lẹ ṣe ṣe. ẹgbẹ́gbẹ́ ìgbésókò wa jẹ òde ọ̀dá ni ló fẹ́ pégun ńlẹ́gun bá dọ́gbọ́n sí i. mi ti báwo. ọ̀wọ́n ọ̀dá ibi alọ́ ọ̀dá tó jẹun wálé nù èmi kí wò sá ti rí mi jù tán oúnjẹ dà. ó wà lórí náà mo ti fẹ́ sí. oúnjẹ ni ó rè é ṣe fún. dáàdì mi dáàdì mi èmi sọ tèmi o ìrìn orúkọ dá o orí ah. tí kọ̀ọ̀kan bá ṣe yín ọwọ́ ọlọ́mọ ti béèrè yín o ó sọ tèmi o. rí ọ̀dà ìwọ yìí ni wọ́n béèrè mi lọ́wọ́ rẹ̀ ìwọ náà dà tí wọ́n béèrè mi lọ́wọ́ rẹ̀ bàrà dànù bí omi òbí bẹ́ẹ̀ bó sì wọnú lẹ́kọ̀ọ́ rí ìtúnjẹ fún mi. dáàdì ìyá rẹ̀ ọ̀dà ìwọ lọ́sọ̀rọ̀ ọmọ àlè tó ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ṣe àgbèrè mu. Ah! olúwo. àná àpò ètò. ìwọ̀n òkú èèyàn mọ́. ọ ìkú. irú ikú bá wọnú èmi ò ní kókó kankan. ó lọ sí àpò mẹ ọfìdíwọ́ pò mẹ. ìwé ìwé wọ́n bá wọ̀ àìrúwọ̀ àwọn lẹ́wù lánàá kọ́dà ọ̀rọ̀ ọrọ aláyọ̀ wàá fojú ọwọ́ ara wọn mọ́ nígbà tá a wà ń bẹ̀ tí irú ọmọ ọ̀rọ̀ bàtà bá ń tàṣẹlẹ̀ gbogbo àwa tẹ́ ẹ kó lọ sóde ẹ sì dà wálẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi náà lẹ́jọ́kọ̀ ẹ sì dọ́fẹ́. èèyàn ò ní dọ́fẹ́ pẹ̀lú máa ń nígbà àrùn ọmọ ń délé òru tó lẹ́ ń bá kọ́ dìde lójú wa wèrè tó dìde ojú rẹ̀ kọ́ Eh, eh, ibi oyè ètì ẹ̀sọ́ fẹ́nìkan irú èmi wà ń bẹ̀ nísìn oyè èdè mi lọ́wọ́ mú ah, kẹ́ẹ̀tì ẹ̀gbẹ́ nìkan kú ń bẹ̀. ẹgbẹ́ mi ìgbé èèyàn méjì ẹnìkan ni máa ń gbé ah. òfin bẹ́ẹ̀ lágbára èèyàn méjì. àwọn àwọn èèyàn bínú lánàá o tẹ ẹ bá rí ìyá àbíyè gbogbo wọn lábára yá lọ. eré wọn ọ̀dà ni kí ni ẹ ń bínú sí. nígbà tó ẹ rí bẹ́ẹ̀ dà wálẹ̀ ni. nígbà mo sì kó yín lòdì oníkálùkù gbọ́dọ̀ gbálé lọ bẹ́ẹ̀ lẹ bẹ̀rù kú tẹ̀ fẹ́ ǹdẹ́ olùwádìí ká àwọn akúmọ̀dé sí. àwo lọ́nà èmi mọ dàbí ọgbọ́n agúdànù bíi pótà èmi kọ́. ọmọ ìwẹ̀ mọ́mọ́dọ́mọ lóhùn ọmọ burúkú mà ní eh. ọmọ tí ọba ní iṣẹ́ mi ìrìn ẹsẹ̀ lèyìn ọmọ tí mo ọmọ kékeré báwọn irọ́ ló ń pa ah. bó ti di láàárọ̀ yìí lọ́mọ bá tún náà pàpàpà lọ́ba jáde lórérò lọ́lọ́ bíbá eh. ẹ̀fọ́ jẹ. èèpà ẹ̀fọ́ jẹ wá mọ́jú ni. ó ah, mà ṣe o lọ́bàdé ẹ ẹ dìde ní òun ò rí bàbá kankan ẹ̀ lá lòun fún wa o. ẹ̀ láàbí là lọ fẹ́ wí. ẹ̀ lá ló pé bó ti sọ̀rọ̀ tán gbogbo wa sì dìde ẹnìkan kò kú eléyìí ti dídán ló kú dálẹ̀ wọ́n lọ ti ó ti ó ti jẹ nǹkan ti jẹ poison láti nìkan wá ni. ẹ̀ lá ní ọ̀rọ̀ kàbìkì tó wí. bó ṣe sọ bẹ́ẹ̀ tán báyìí ni gbogbo wa bá dìde ní kálukú bá pẹ́ lọ ngba mú adélé mú abí ọmọ mi pé ngbọ́ kí ni à ń pè lẹ́là àwọn lẹ́là oríṣiríṣi ẹ̀là pàtiwá ẹ̀là pàtútù ẹ̀là àfọwọ́bojú àmúṣe ní jẹ́là. olùdá àfọmọ náà. omuwase ni o àti pásítọ̀ ni o àti eh, àfáà ni o gbogbo bí a ti ṣe gèlè wọn hẹrìmọ hẹrìmọ kálukú jókòó mọ́jú ni ọ̀sẹ̀ ni ó tó dìde. Ah! ló sì de gbogbo wa mọ́lẹ̀ báwọn. Ah! nígbà èmi ti wò pé kọ́ máa rùjú kí kó má wàá pàdé àgbà wiri mọ mi lè. wọ́n náà wọ́n wò pé ọmọ yìí dọ́gbàgbọ́ wa wò ni ṣé pé kò sẹ́nìkan tó ń ṣe èmi á bínú sí èmi yà sọyẹ kó lu láàrin wa. ọmọ burúkú ni gbogbo tó àtàwọn pásítọ̀ ni ó àtàwọn kò sẹ́ni tó lè ọba yà mọ ń pàǹgbò ti làkú lọ tó ní ẹ ń bá dìde ó kù mo sì bá fẹ́fẹ́ lọ àgbàlá wa náà ń dá àbọ̀ irú àgbẹ̀gbẹ̀ tẹ̀ bá lọ ẹ fi hàn wá náà torí ijọ́ mi. <laughs> ọwọ́ àwa fún lọ́tọ̀ ni ọwọ́ àfún lọ́tọ̀ ni ẹ mo kí ikú orí bí ọba jásí kú bẹ́ẹ̀ ṣe kú dànù nù. ìjọba burúkú èkó bomi kọ́ sẹ́ńtọ́tọ́ yìí. owó tí mo kó fún yín ẹmí ṣe bá mi kó fún mọ́ mi o tọ̀dọ̀ yín yẹn náà ẹmí ṣe pé sanwó àwọn ẹ̀kọ́ mọ́ yín ọdún yìí gbọ́dọ̀ ṣe wá ọdún yìí o ó máa ṣe nà. kò sí wàhálà bọ́dẹ̀ di next week náà màá wá yọjú sí mi. òkè gbogbo ibi tó bá kún dé ọlọ́run á máa fún ẹ ṣe o ṣe gan-an orílẹ̀ àfiṣètò kò take care kò sí wàhálà. ó dàbọ̀ mọ́ ọ́n take care. ẹ má bí kí ni ẹ̀la ẹ̀la èyí ó lẹ́tìkẹ́ ẹ̀la ẹ̀la ẹ̀la ẹ̀la èyí kálákà jù ẹ̀la ńlá ni. kí ni wọ́n ń pè ní ẹ̀là ojú kan ẹ̀là ẹ̀là yẹn rẹ̀ ó tún fọwọ́ bojú ẹ̀là ó mú wọn gan ó tún fẹ̀là gbé ẹ̀là ó yọ sí wọn lójijì ẹ̀là ńlá ẹ̀là ó gbé wọn mọ́ra mú wọn mọ́lẹ̀ láò ẹ̀là. láti Alákìjà police station láti wá. ṣé kò sí problem. Ah, kò sí problem àmọ́ akọ̀fẹ́ rí yín ní àgọ́ wa ní kákan gba ọ̀rọ̀ kan tàbí méjì lẹ́nu kẹ́ni padà sí lórí dazọ́. kí ni mo ṣe kí ló ṣe. ọmọ mi náà ṣe ní tí pápá fẹ́ fi ọ̀rọ̀ wá yín lẹ́nu dazọ́ kẹ́ni padà sí lórí dazọ́. ok mo bọ ẹ kí n sáré wo díẹ̀ fún mi fíìmù ẹ kí sáré change. ah no no no no no no no no no pé ẹ lọ ń change yẹn a tún máa bọ́ sí nǹkan mi a ní ká kàn yín lọ síbẹ̀ ká lè dá yín padà sílé. dazọ́ wọ́n fẹ́ gbọ́ méjì nìkan tàbí lẹ́yìn lẹ́nu yín tó tán. ok mo ṣáà mú fóònù. madam I respect am I move. ọ̀rọ̀ rè é wọlé ẹnu ọkọ. ẹ̀la ẹ̀la yẹn rè é ó tún fọwọ́ bòjú. ẹ̀la kí ló nígbà yìí àṣírí làmì ìrìn àti ìrìn àjẹ́ ah, ọ́fíìsà mi ò lè pọkọ. kí ló é nítorí ọjọ́. ọfíìsà ṣáàmì mi ò lè pọkọ mi. kí ni tó fẹ́ ṣe fún ọmọ yìí ẹ wá sọ fún mi ṣé ó ní nǹkan tí ọpẹ bí ó ní nǹkan tọpọ kò jẹ́wọ́ náà. kò jẹ́wọ́ sáà. god ṣé ìwọ ló ṣe báyìí. ó jẹ́wọ́ ni sá ó fi ẹ̀jẹ̀ mi látẹ̀ ọkàn mi lè pọkọ mi ó fi sára mi gbà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìbojú ẹ pẹ̀lẹ́ o tó bá lè jẹ́wọ́ fèmí èmi rẹ́dí láti yọ ẹ ní gbogbo ìyá ìpárata just tell me ta ló pọkọ ẹ. ah ọ́fíìsà mi ò lè pọkọ mi èmi kọ́ mo pọkọ mi. ìwọ kọ́ ló pọkọ ẹ bẹ́ẹ̀ ọkẹ́ ń fẹ́ bí ẹ ní àwọn ìbéèrè kékeré kan ó lè fẹ́ kó wọn dá mi lóhùn tí bá ṣe bí ẹ ṣùgbọ́n àbò ní dáhùn ẹ̀yin mélòó lẹ̀ ń gbélé. mi ò tó kọ́ mi nìkan náà ni àwọn méjì yẹn ni. ẹ̀yin méjì nìkan lẹ̀ ń gbélé ṣé kò sí ọmọdọ̀ pẹ̀lú yín. alọ́mọdọ̀. ta ló dáná oúnjẹ fún láàárọ̀. ọ́fíìsì mo ṣe oúnjẹ fọ́kọ mi. wọ́n ló ṣe oúnjẹ fọ́kọ mi. mi mo ṣe. dókítà report ti jáde o ó dẹ̀ fi yé wa wípé oúnjẹ tí wọ́n sè fún ọkọ ẹ̀ ní àárọ̀ kùtùkùtù ọjọ́ yẹn tó jẹ́ wọ́n ní poison wà nù jẹ yẹn oh. pé ìwọ ogun tó pọkọ ẹ so that means pé ìwọ ló pọkọ ẹ. Ah, èmi kọ́ mi ò lè pọkọ mi èmi kọ́. ìwọ kọ́ ló pọkọ ẹ mi kọ́. o ò ní jẹ́wọ́ àbí. ọ̀fíìsì ah, ẹ ṣàánú mi mi ò lè pọkọ mi. Ah, ìwọ kọ́ ló pọkọ ẹ èmi kọ́ ṣàánú mi. wàá jẹ́ wọ́n sí. àm ṣe ara ẹ̀ ṣe wọ́n àti um, tán. yes sir.

wọ́n ló kọ́ kúrò àlẹ́. mo mọ̀. so kí wàá ṣẹlẹ̀ tó fi pọ̀kọ ẹ̀ kí ló dé tó fi pọ̀kọ ẹ̀. mo ṣe jẹ́ WhatsApp 070142524. Ṣé sọ ń jẹ́ àdélé ẹlẹ́fẹ́ rí mi náà? Táìmù wo ni mo ní kó wá? Ẹ wò ẹ má bínú, tráfíkì yẹn pọ̀ lọ́nà, so kí tó débí by time zero. rẹ̀. Ọlọ́run abẹ ti dídì. Ká ló mọ bí nǹkan tí mo fẹ́ so fún ẹ bó ṣe wà important sí mi. Wà ti débí by earlier than the time I ask you to come. Ẹ má bínú, mo by. fẹ́rẹ̀ fún òun ṣe nǹkan tá a lè sọ. in my life nǹkan kan wà tí mo hate jù òun ni cheating máa hate kéèyàn máa cheat mi mo máa hate kí n cheat èèyàn mo dẹ̀ tún máa hate kan máa cheat ẹni tí mo bá mọ̀ mi sórí ti bá mọ èèyàn tí wọ́n bá ń cheat ẹ̀ tí mo dẹ̀ mọ ẹni tó ń cheat ẹ̀ yẹn tí mo dẹ̀ mẹ́ni tí wọ́n cheat ó máa ń ṣe mí bí ìgbà tó jẹ́ pé mi ni kíní yẹn ń ṣẹlẹ̀ sí ni ọ̀rẹ́ mi tí wọ́n ń pè nífẹ̀ẹ́ tiẹ̀ is cheating on you. I mean ìfẹ́ mi ayọ̀ mi ọkọ ti tèmi ó ń cheat <laughs> no no no no I can't believe that. <laughs> kò lè ṣẹlẹ̀ ṣé o mọ̀ pé mi súnmọ́ jù ọ lọ ó tiẹ̀ jẹ́ wípé bóyá ìwọ ti súnmọ́ ju èmi lọ́sìn but <laughs> ọ̀rẹ́ mi ni mi ò lè rí kò ń ṣe ọmọ ẹyọ kan ló bí síta ó ti bí ọmọ mẹ́ta síta. ó ti fẹ́yàwó síta ó ti bímọ. ok how long ni wàá tiẹ̀ ti ń date. four years. four good years. kí wàá ló dé tó ti bímọ fún ṣe wípé kò mí kí má bímọ fún bọ́ each time tí bá ti ń lo yóò máa sọ fún pé kì í ṣe pé òun ti ready. ó máa ní kó lọ ṣe nítorí pé kò ní plan fún ẹ ó kàn ń lò ẹ láti máa fi live good life ni ó tọ́ mo mọ́rú life tọ́rẹ́ mi ń live kó tó di pé ó dé life ẹ̀ nǹkan tó kàn máa ń dùn mí ẹ máa rí nǹkan tó dáa nílẹ̀ báyìí ẹ̀kọ́ máa máa tẹ̀lé nǹkan tí ó dáa. so ẹni tẹ́mi ní fífẹ́ bá lò. wáyé yín ọkùnrin ẹ̀ máa lọ́hùn-ún ayé ìyá ọkùnrin mà ti bàjẹ́ mo fọwọ́ bá lò mo fi òtítọ́ bá lò kí ló tún fẹ́. ọ̀rẹ́ tèmi ìfẹ́ tiẹ̀ ni ọlọ́run mi lọ́rùn because mi ò lè ríro obìnrin bíi titi ẹ báyìí kí wọ́n máa sọ pé mo fẹ́ máa cheat on me láéláé I can never do that. kò sí wàhálà ẹ ṣe ẹ̀yin náà máa gbélé tó. ẹ jẹ́ kí n gbélé bú ẹ lóde aṣọ́gbọ́ jẹ́ kí n gbélé gbọ́ ṣé kọ́ńtrákìtì ni irú ọmọ tó jẹ́ tó tó ọjọ́ yẹn èmi lọ́mọ yẹn bọ̀ wá báwo ìdí ọ̀tá rẹ̀ tún lọ ó tún lọ gbà mọ́ mi lọ́wọ́ jẹ́ kí n máa wò ńgbà tí bá gbélé gbọ́n sìn ọ̀nà tí ò ní gbà tèmi padà jẹ́ kí n máa wò. fẹsẹ̀lẹ̀ máa fẹ́ ṣe ṣù ni. àbíyẹn tó ṣẹlẹ̀ ní ètò ìpọ́kọ ẹ̀ just because pé ọkọ ẹ̀ fẹ́yàwó síta ó dẹ̀ bímọ so the next thing ni pé kò pa ọkọ ẹ̀ àbí. ẹ ṣàánú ṣùgbọ́n ṣe lè gba orú rẹ̀. má sọ bẹ́ẹ̀ mọ̀ láéláé inú oṣù obìnrin lady. dàbí tiẹ̀ yìí láéláé. mi ò ní láti bẹ̀rù ọjọ́ kẹjọ kọ̀ọ̀kan mi wá ṣe ìrànwọ́ fún mi lọ pípí ẹ̀ gbogbo dọ́kúmẹ́ǹtì ẹ̀ tó bá di àárọ̀ la àfojúbalẹ̀ ẹ̀. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́.

ẹ̀là yẹn rèé ó tún fọwọ́ bojú. ẹ̀là. ó mú wọn gan ó tún fẹ̀là gbé. ẹ̀là. ó yọ sí wọn lójijì ẹ̀là ńlá. ẹ̀là. ó gbé wọn mọ́ra mú wọn mọ́lẹ̀ láàrú. ẹ̀là. ó gbé wọn dì ó fẹ̀là jẹ wọ́n pátápátá. ẹ̀là ọ̀rọ̀ wa dóríta ó dòrìṣà. ẹ̀la odoríta Olori dorí ẹ̀la odoríta jà forí ara ẹnìkan ẹ̀la ó wá kẹni tó tó gbangba sùn lóye ẹ̀la kò sẹ́ni náà tó tó forí ọkà ọ̀gbun ẹ̀la ẹni bá dán ìyẹn á dán tán ẹ̀la báyé ṣe jẹ́ lẹ́ wòye kedere ẹ̀la àwọn ọmọ ènìyàn bí wọ́n ṣe rí. ẹ̀la. báyé ṣe rí lẹ́ ń wò yí gbangba o. ẹ̀la. ènìyàn gbójú okùn tẹ ò jẹ́ ní àgbà. ẹ̀la.